ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adábẹ́ fún ọlọ́run bá allah subhanahu wa ta'ala àtọ́rọ salatu fún adábíwa muhammad sallallahu alayhi wa sallama ìkí ọlọ́run ọlọ́run tí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà sí ọlọ́run àwọn aráalé sí ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lẹ́ nípò nǹkan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlájẹ́ kan ṣíṣe ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ìyá tó tẹ̀síwájú akí gbogbo wa pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu a ní àdákí akí àwọn bàbá wa àwọn bàbá wa dáadáa tó jẹ́ pé gbogbo ìgbàlá rí wọn níbi ẹ̀sìn ọlọ́wọ̀n ọba ọlọ́run bá tó fi ń ṣe ìmọ́lẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí ìmọ́lẹ̀ yìí ó wọ́ ọkùn láíláí àpadà sí ikú tí máa ń dé bá gbàlagbà látara àlàáfíà ara látara àìmáàmá tó kàn mọ́ ọlọ́run àbúrò ní fi ṣe àdánwò fún yín ọlọ́run ajẹ́ kan ṣoṣo ọlọ́run ọba gbogbo tí ọlọ́run ọba tó kádàrá kó jáde látara yí àlùbáríkà tó pọ̀ abẹ́lọ́run kọ́lọ́run kò bá wà sókèsì fún yín. àṣọ bàbá wa mẹ́yìn náà tá a bá ní ká máa dárúkọ àsìkò ń lọ àwọn míì ò tí ì láǹfààní láti wà pẹ̀lú wa àwọn míì jáde lọ fún ètò àlámàrí tó pọ̀ gbọ́n gbogbo yín náà ni àkì yín ẹkú ìgbàlejò wa ọlọ́mọba Allah subhanahu wa ta'ala yóò gba ilé yìí níṣẹ́ ládá fóníkàlùkù wa bẹ́ẹ̀ ni àkì gbogbo jama mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tó bẹ́ẹ̀ lórí àwa ará àdúgbò ní àdúgbò wa ní tẹjúmọ́lá àti gbogbo kíbi tí oníkàlùkù wa tí a ti ṣèwá síbí. Si bẹ́ẹ̀ ni a tún kí gbogbo àwọn alágbọ́nrin àwọn tá a jìnà síbi tí wọ́n ti ń ṣe wá sí àmọ́ ọkàn wa ẹ̀mí wa ń bẹ níbi ìjókòó ti ọ̀rọ̀ ọlọ́run abẹ́ ọlọ́run ọlọ́run gbàgbé oníkálukú wa o ibi tí a bá rọmọdánì délé ni kì í ṣe agbára wa bẹ́ẹ̀ ni kì í ṣe mímọ̀ ṣe wa bí ìbá ṣe pẹ̀lú àánú ọlọ́run àwọn abẹ́ allah subhanahu wa ta'ala èyí tí ó kù fún wa nínú oṣù ramadan ọlọ́mọṣà ṣe rọrùn ọlọ́njẹ́ ara ẹ̀yìn oṣù ọlọ́lá haúdáwàlá wáta ìlà bìbá eré yìí tí wọ́n ní kí a fi ran ara wa létí àkọlé rẹ̀ ní nílé mùsùlùmí láàrin lọ́kọláya kí ni àwọn nǹkan tó máa ń ṣokùnfà rẹ̀ bẹ́ẹ̀ sì ni kí ni ọ̀nà àbáyọ ìyẹn ni àwọn iléèbí wọn ń pè ní marta response causes and solutions àwọn ìpèníjà tí máa wáyé ní àsìkò yìí látọ̀dọ̀ ọkọ àti ìyàwó jama kí làwọn okùnfà rẹ̀ kí ni máa ń bì bẹ́ẹ̀ sì ni kí ni ọ̀nà àbáyọ lórí eléyìí eléyìí ni tọ́pìkì tí wọ́n sẹ́ẹ̀dì sí wa tá a bá sì wo ìwé tí wọ́n há káàkiri á rí wípé eléyìí náà ní tó ń bẹ́ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe ní ọ̀rùn fún wa wọ́n bá àsìkò tí a lò pẹ̀lú wa etí a bára wa sọ ọlọ́jọ́ wúlò fún wa wọ́n dáa jẹ́ kan ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala الخلافات الزوجيه ìṣe ara ẹni gbọ́yé láàrin lọ́pọ̀láyà jẹ̀mọ́ nínú àwọn àlámàrí tí a máa ń kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ àbí tá a máa kẹ́kọ̀ọ́ lé lórí òun ni wọ́n kò sígbà tá a sọ táàrí sọ kò rẹ̀ sígbà tá a lọ kẹ́kọ̀ọ́ tá a lọ gbọ́ táàrí gbọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni tíyàn bá kẹ́kọ̀ọ́ rẹ̀ òun ní máa ń pèdè níjà láti lò ó lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ òun làwọn onímọ̀ fi máa sọ ipe lèkúnlè mọ̀kọ́ọ́mí mọ̀kọ́ọ̀lù wọ̀lẹ̀kúnlè mọ̀kọ́ọ̀lù lè jẹ́ wọ́n ní gbogbo ààyè àsìkò lónìí tá a máa ń sọ bẹ́ẹ̀ gbogbo tá a bá sì fẹ́ sọ nìyí ní máa ń ní àwọn tó mọ̀ sọ jura wọn lọ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan bẹ yóò ní ààyè tíyàn ti lè sọ yóò ní àsìkò tíyàn fi lè sọ yóò ní tí ó fa sábà bí ẹ̀ tàbí fẹ́ sọ kí ló dé kó lè ba lè àǹfààní ni tó ráǹfààní wà sí mo náà ni ká gbọ́ ká mú lò àmọ́ ní fàdákìrì fa ìdílé ti ká ń fa ìlú mi ni fàdákìrì iná fàáti díkìrọ̀ àkí àwọn bàbá wa bàbá wa tí gbogbo wa máa sí bàbá kàfáyà ọlọ́wọ́ jàrí pẹ̀lú orí dáadáa ọlọ́wọ́ bá ìdẹ́sìn lọ́wọ́ wa so àǹfààní wá sí òun náà ni ká gbọ́ láti fi ṣàǹfààní ká lù torí ẹ̀rọ dá sí pé gbogbo nǹkan kọ́lá máa ń sọ gbogbo àyè bẹ́ẹ̀ sì ni gbogbo àyè kọ́lá ti lè sọ ń tà mọ̀ jẹ̀mọ́ kí ẹ ní tọ́pìkì tá a fẹ́ gbé yẹ̀wò ni wípé báwo ni wọ́n ṣe ń jagun a béèrè ní pé tá a bá kọ tán níbo lẹ́kùn wa lọ láti lọ lòó bẹ́ẹ̀ ni ká jagun nínú ẹ̀kọ́ ìsìláàmù ni a máa ń ààyè rẹ̀ kọ́ yìí àsìkò rẹ̀ kọ́ yìí ló mọ̀ jẹ́ displacement of priority nígbà tí ìmọ̀ tó kàn àbígbà tí a bá kó àwọn mọ́là àwọn oníbàárà táwa kó wọn jọ táwa kó wọn ní ẹ̀kọ́ hajj ṣiṣe bá ṣe lọ sí hajj ṣe àmúnú wọn dùn ní àbámbà wọn nínú jẹ àìlówó láti lè ṣe hajj ẹni tó wà ní òjẹ ẹ̀rí wípé ẹ̀kọ́ ni kò wá ní àsìkò tó yẹ kó wá àmẹ́kọ̀ọ́ náà ni tí ẹ̀ máa ń fi pamọ́ ìgbà tí ó padà wúlò àwọn ẹ̀kọ́ kan wá ń bẹ kò sígbà tá a sọ tá a rí sọ kò sígbà tá a gbọ́ tá a rí gbọ́ bá a bá ṣe ń sọ tá a ń gbọ́ ó wúlò torí pé àárẹ̀ rẹ̀ èyí fi ẹ̀kọ́ yẹn wò sàn àárẹ̀ rẹ̀ ó ń bẹ láwùjọ irú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ òun náà ni ẹ̀kọ́ nípa ìrun kíkí òun náà ni nípa àwẹ̀ ramadan ẹ̀wọ́n tó bá bá wa sọ̀rọ̀ ramadan ẹni pé yóò wọ̀ wọ́n létí nísìnyí bẹ́ẹ̀ náà nínú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ òun náà ní tọ́pìkì tèmi alìmọ̀ṣìkìlá àti àzọ̀jíyà alìmọ̀ràn sẹ́rọ asbábọn wọ́pẹ̀lọ́n àwọn modern marital disputes kí làwọn kan tí máa ń fa ìsìnà àbáyọ kí ní máa ń fa tí ọkọ àti ìyàwó máa ń ní ẹgbọ́n mi sí ìlú àìgbọ́ rẹ̀ ní iye bẹ́ẹ̀ sì ni kí lọ́nà àbáyọ. Islam lé lórí. Àkọ́kọ́, ká mọ̀ yí pé ọ̀nà àbáyọ tá a fẹ́ mú wá, a fẹ́ fi ojú jígí Islam wú ni. Torí pé ìgbọ́n mi sí omi ò tó láàrin ọkọ àti ìyàwó, ilé mọ̀ọ́ká ni, kò síbi tí èti ṣẹlẹ̀. Láàrin àwọn Igbo, a máa ṣẹlẹ̀. Ọkọ jẹ́ Igbo, ìyàwó jẹ́ Igbo a máa ṣẹlẹ̀ ó jẹ́ Yorùbá àwọn méjì jẹ́ Yorùbá a máa ṣẹlẹ̀ ọkọ jẹ́ Yorùbá ìyàwó jẹ́ Igbo a máa ṣẹlẹ̀ láàrin àwọn Haúsá láàrin àwọn Lárúbáwá kódà láàrin àwọn òyìnbó ilé mọ̀ọ́ká ni kò síbi tí ò ti ṣẹlẹ̀ ibi tá a bá ti rí márèèjì láti rí rí tá a bá ti rí ìgbéyàwó a gbọ́dọ̀ mọ́ rí dispute a gbọ́dọ̀ mọ́ rí àìgbọ́ra ẹni láàrin ara ẹni torí ẹ̀ ojúpọ̀ ọ̀nà táwọn èèyàn fi máa ń wá ọ̀nà àbáyọ sí ó pọ̀ nínú ẹ̀ òun náà ni àṣà táwọn èèyàn lo àṣà wọn táwọn èèyàn lo àwọn àgbàlagbà táwọn èèyàn lọ́jú orí wọ́n nítọ̀ ọkọ̀ àti ìyàwó jẹ́ ìjà ò bóyá ẹlọ́pẹ́ baálé ẹlọ́pẹ́ baálẹ̀ ẹlọ́pẹ́ mọ́gàjí ó yẹ ẹlọ́pẹ́ bá mọ́gàjí mọ́gàjí ni ó sì sọ̀rọ̀ nípa ẹ̀ yóò bá wọn wá ọ̀nà àbáyọ sí i àmọ́ láìsí lè méjì èyí ṣe ojú ẹ̀sìn náà fi máa ń wù ojú àwùjọ ni wọ́n máa ń lọ kó lọ́rọ̀ bá ní wọ́n máa ń lo kó bá àwọn àgbàlagbà bíi baálé bíi baálẹ̀ bí ọba ìlú àwọn tó máa ń bá wọn yanjú ẹ̀ nìyẹn èyí ṣe ẹ̀sìn náà fi yanjú ẹ̀ níjọ. jẹ̀mọ́ sóyè tí àwọn fẹ́ sọ òun náà ni ọ̀nà gbàfi ẹ̀sìn ìsìláàmù yanjú ẹ̀ káfí ọ̀rọ̀ ọlọ́run alukur'an kẹrin àti ìlànà nàbíwá muhammad sallallahu alayhi wa sallam káfí yanjú rẹ̀ eré ìlànà fẹ́ mú wa kí ló dé tí a máa ṣe wípé káfí àṣà káfí àwùjọ káfí baálé kágbénà ọ̀dọ́ baálé kágbénà ọ̀dọ́ baálé ṣé kò níyanjú níjọ náà ni jẹmọ́ kò níyànjú bẹ́ẹ̀ ni torí pé in tó wà níjọ́ kí islam tó dé láti mọ́ yanjú rú àwọn alámọ̀rí báyìí jẹmọ́ nǹkan mẹ́ta òun ló kú sínú alákọ̀ọ́kọ́ òun náà ni alijahel àìmọ̀kan àìmọ̀kan wọ́n máa fi yanjú ọ̀rọ̀ níjọ́ ẹni tó dáa jáhìlù àwọn tó gbẹ́jọ́ wá jàyè lónìí ìdájọ́ gangan ẹ́ mọ̀jùmúlù ni ṣùgbọ́n tọ̀ nígbà bàbá bá ti wí ní tí bàbá bá ti sọ wọ́n kàn máa ń gbà yẹn pé baálé ti sọ̀rọ̀ baálé ti sọ̀rọ̀ ọba ìlú ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́ nígbà tí àmì bá fi agbára múni ni jẹ̀mọ́ àìmọ̀kan ó pọ̀ nínú tí wọ́n fi ń yanjú ọ̀rọ̀ àlámọ̀rí lọ́kọláya níjọ́un nílẹ̀ yorùbá láwùjọ haúsá láwùjọ yíbò láwùjọ lárúbáwá láwùjọ àwọn èèbó ní gbogbo orílẹ̀-èdè káàkiri eléyìí jẹ́ lákòókò ẹ bá ní ká fún wa lápẹẹrẹ àpẹẹrẹ ń bẹ táàpùwà ẹ máa ń tùbìlì nígbà tí bí àpẹẹrẹ nígbà tí ọkọ tó bá na ìyàwó rẹ̀ tó nà ní àdúbámi ó lù ú bẹ́yàn ṣe máa ń lu fìlà ìlàlẹ̀ yorùbá tó bá gbé lọ́dọ̀ baálé wọ́n gbé lọ́dọ̀ baálé ní yóò sọ bóyá ìlú ọ̀dà akọlọkùnrin gbọ́dọ̀ jẹ́ ọkùnrin máa ń fi hàn ni wọ́n ní méje méje òun ni egun ọkùnrin bẹ́sàn ni egun ọkùnrin méje tóbìnrin tó tó ṣe ni ní à ah, ìdílé wa nìyẹn kódà ó lè wà nínú oríkì ìdílé yẹn gan pé wọ́n máa na obìnrin ọmọ ní kìnnìkan kìnnìkan ọmọ tí wọ́n ń lo obìnrin náà kùnà lórí wọ́n sì mọ̀ wú ó wà bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá dáadáa. ọmọ oníjà kòmánà. ọmọ oníjà kòmánà ẹ ṣeun náà ó wà bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá dáadáa ọ̀dà ó mọ̀ mí ni tó bá mọ ìdílé wa àwọn gan a máa ẹ̀dá àpọ̀ ẹ̀ jẹ́ pé orí ìdílé wọn nìyẹn ìjọ tó bá ná ìyàwó rẹ̀ tó nà ní àtànbá mi ó kan léyìn ó kan lé léyìí lọ́mọ níka tó má gbé lọ́dọ̀ baálé baálé ìlú wọn bí èso ṣe dáa àwa náà ti bọ̀. so wọ́n máa lórí aljẹ́ẹ̀l eléyìí jára kọ̀ọ̀kọ́. ẹlẹ́ẹ̀kejì wọ́n máa lórí tí à ń pè ní avulmu àbòsí lọ́nà wo ni iná ń pè ní àbòsí òun náà ni wájú ṣe yín fi rẹ́rìn màálì yìí ká má gbé nǹkan síbi tó yẹ ká gbé sí ká gbé nǹkan síbi tí nǹkan ò tọ́ láti gbé sí ká bá nǹkan lò bí ò ṣe tọ́ bí ò ṣe yẹ ìbẹ́ ni bá mọ ẹni bá mọ tó tọ́ ni ó bá lò bó ṣe yẹ kó bá lò ẹni tí ò bá mọ tó tọ́ èyí tó bá mọ̀ náà òun náà ni ó fi bá nǹkan lò lóbi dá sí pé nílẹ̀ Yorùbá níjọ́ obìnrin tó ti bímọ ó pọ́kùn márùn-ún obìnrin márùn-ún jẹ̀mọ́ níjọ́ tó bá ṣe tó kù díẹ̀ káàtó níjọ́ náà ni ó kó ẹrù lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó kó gbogbo ẹrù rẹ̀ ó di gidi gan kú nìyẹn ó di lé wọn wọn ò lè lọ lè wọn ni tó bá pé alẹ́ ni alẹ́ yìí náà ló délé bàbá rẹ̀ wọ́n ní àfẹ́ra èyí tó kéré ní ẹrù ẹnu pọ̀ ní ẹrù ẹnu bóyá kó mọ̀ lọ́lẹ̀ yìí ó lọ náà nìyẹn ìtàn fẹ́ ṣe ní tọ̀láàkù àmọ́ wájú ṣéyí iye rírì màálì yìí nìyẹn wọn ò gbé nǹkan síbi tó yẹ kán gbé nǹkan sí báwọn kọ́lá sí máa ń kọ obìnrin eléyìí ti lọ́wọ́ àbòsí nínú àìmọye màmá tí wọ́n kọ̀ bẹ́ẹ̀ àìmọye ìgbéyàwó tí wọ́n tú bẹ́ẹ̀ àìmọye àìmọye àìmọye tó wáyé látara àkùsí eléyìí jẹ́ lẹ́ẹ̀kejì ẹ̀ẹ́rẹ́ òun náà ni èyí tí a ń pè ní alùwòlò ìkọjá àlà ìkọjá àlà wọn a máa fi yanjú ọ̀rọ̀ níjọ bẹ́ẹ̀ ọgbọ́n òwú nígbà tí ìyàwó bá sọ yí pé àbúrò ọkọ òun ó ní kó gbó òun fọṣọ lẹ́yìn tó bá fọṣọ tán kó òun dáná oúnjẹ kó gbé wá lẹ́yìn náà kó wá wálé òun kó wá gbá ilẹ̀ kó wá tọ́jú ilé eléyìí lára tán máa ń fìyàwó ṣe jọ nílẹ̀ yorùbá ni kì í ṣe pé tó bá tilẹ̀ níyàwó kì í ṣe àyàwó títí yẹ ìyàwó gbogbo mọ̀lẹ́bí ni ìwọ nìkan ló láǹfààní láti mọ láti mọ sùn pẹ̀lú rẹ ni kò sí tó lẹ́tọ̀ọ́ láti ṣe fún ẹ tí ò lẹ́tọ̀ọ́ láti bẹ́ẹ̀ lómi nínú mọ̀lẹ́bí láṣà yorùbá lẹ́ẹ̀tì rí <laughs> ọmọ ọmọ ọlọ́run ọmọ ọmọ tó lẹ́gbẹ́ àbúrò gbẹ̀yìn ni tí ẹni tó bí ọkọ yóò mọ pa ìyàwó bọ̀dá ẹ̀ láṣẹ yóò sì mọ pẹ̀lú ọkọ sílífà orí yóò gbé yìí èmi bàbá ọkọ rẹ àbúrò ọkọ ni o àbúrò náà ti di bàbá ọkọ èmi bàbá ọkọ rẹ pé ọkọ ò dámi lọ yóò gba ìṣẹ̀yà láṣà rẹ tí ó náà gbọdọ̀ sọ̀rọ̀ kí ni ó sọ ìjọ sọ náà ni pé báwo bọ́ mi ẹ má bínú ìgbọ́nì olùfún mi lẹ́sìn ṣọ̀gbọ́ àpapàtà jẹwẹ́jẹwẹ́ tí ìyá rẹ̀ nílẹ̀ yorùbá yìí náà ni òpilẹ̀ ìta ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ sórí ọ̀rọ̀ ìtànkọ́ ìtawà náà tọ́jú bá ní nílẹ̀ yorùbá jẹ̀mọ́ obìnrin ẹwà oṣẹ́ tó là kalẹ̀ fún òun kọ́ lọ́kọ́ òun ó gbà ń dáná ó rò mọ̀lá ó sì bẹ̀ lẹ́yìn náà ó wà á gbẹ́lẹ̀ àwọn aṣọ mi náà ó wà á fọ̀ tọkọ bẹ́lẹ̀ o sì kọ́ ni olùkọ́ kí ó kọ́ ní àbúrò ọkọ àwọn ẹ̀gbọ́n ọkọ náà ó gbé tí wọ́n kalẹ̀ fún tó wá wá rí arábìnrin yẹn tí ò bá lágbára àti lè ṣe yóò di wàhálà ibi tí ìkọjá là wáyé nù ìkọjá látara ìbá ìyàwó lò àmọ́ wáyé bẹ́ẹ̀ torí ìdí eléyìí àwọn nǹkan mẹ́ta yìí òun ni tí a máa ń pè ní àlìjá èdè yíyájú tá a máa ń pè ní àsìkò àìmọ̀ kan tó kó sínú àlìjáhálú àgbọ̀nmọ́ wọnúwọlú ìsìlẹ̀ yorùbá nìkan gbogbo ilẹ̀ lárúbáwá náà bákan náà ni bẹ́ẹ̀ ni láàrin àwọn òyìnbó náà bákan náà ni kò sí pété ẹni kò sí pété wọ́n ti ká ní alẹ́ bákan náà ni ìfáàbí yóò lè bẹ́ẹ̀ sọ pé tilẹ̀ yorùbá gan ló tún fẹ́ẹ́ fèwé mọ́ díẹ̀ láàrin àwọn òyìnbó tọ́kọ àtìyàwó bá ní misunderstanding láàrin ara wọn ah even till now kò sí tí yóyàwó lè ṣe ọkọ gbọdọ̀ bínú tó bá ilé bínú tíyàwó bá ń ṣe tó burú tí ò da fọ́kọ tó bí ọkọ nú ọkọ mọ̀ rẹ́ni ni o tí ò bá rẹ́ni tó bá ń bínú ìbínú ẹ̀ kó mọ̀ di kó mọ̀ mọ̀ kó mọ̀ mọ̀ kó mọ̀ pọ̀ sọ́dọ̀ ìyàwó èyí tí ìyàwó bá fi lè lọ sí kóòtù ni pé mi ìfẹ́ ọkọ mi mọ́ ọkọ mi bínú sí mi gbogbo tí ọkọ yẹn ti fi ìgbésí ayé rẹ̀ kójọ lọ́rọ̀ ní dúkìá nílé ní property lọ́kàn lówó gbogbo ẹ̀ wọn kò fún yàwó. ọkọ tó ti wà nílé ìlú láti fourteen years last year náà ló fẹ́ yàwó last year ló fẹ́yàwó ó ti kọ́lé twenty years ó ti lu ọkọ̀ thirty years ó ti ní dúkìá láti dogun sọ ó bá fẹ́yàwó last year tí ẹ̀ bá ti lóhùn òṣè mọ́ pé àwọn ní misunderstanding ọ̀nà tó máa ń gbà yẹn jú ẹ̀ nínú èkó òun náà ni pé gbogbo dúkìá tọkọ kójọ ìyàwó ló ní torí ẹ eléyìí a máa fasábà bí kọkọ máa bẹ́ẹ̀ ní ní wọ́n máa para wọn nílùú òyìnbó láwọn táwọn pè ní wọ́n lajú jù jẹgbẹ́lẹ́ yóò sílẹ̀ yorùbá kò sílẹ̀ yorùbá o kò sí bí àìgbọ́ra ẹni yé bó ṣe wáyé láàrin ọkọ láyà tó jẹ̀mọ́ wọn ò ní dá yín pé tọ̀ ìwọ ìyàwó pẹ́ pé kẹ́ ẹ̀ túká náà ni gbogbo dúkìá ọkọ rẹ ìwọ́n lórí níbo nílẹ̀ yorùbá yìí kódà nílẹ̀ ibo kódà nílẹ̀ haúsá kódà nílẹ̀ india nílẹ̀ lárúbáwá èyí wáyé bẹ́ẹ̀ àmọ́ nínú òyìnbó lọ́dọ̀ àwọn tẹ́ ẹ mọ́ wò pé àwọn ni wọ́n gbọ́n jù ìdá ìsìmọ̀ agọ̀jù bábá nàìjí òun ni wọ́n tó bá ti di ètò àlámọ̀ ẹ̀yẹ ayé ká tó mọ̀lẹ́bí àwọn ni wọ́n gọ̀jù. so ìdí eléyìí èyí tí àwa fẹ́ sọ fún wa òun ni ojú wo ni ìsìláàmù fi wu àlámọ̀ nílẹ̀ àwọn nǹkan tí máa ń fa àìgbọ́ra ẹni yé ìkẹyìn síra ẹni ìṣirẹ ẹni gbọ́yé ìyapa láàrin lọ́kọláya kí làwọn kan òní máa ń fà bẹ́ẹ̀ sì ni kí ni àwọn ọ̀nà àbáyọ tí ìsìláàmù mú wá lórí ẹ̀ wípé ọlọ́ba àdá subhana wa ta'ala ọlọ́run ni afa hukumu ja iléyàtì yẹbùbù ọlọ́run ní síbi tó wọn náà ti mú yín kúrò lánàá níbo ni níbi ìlànà àìmọ̀kan ìlànà àbùsí ìlànà ìkọjá àlà tá a bá lọ́wọ́ àwọn baba ńlá baba tó bí baba wa nílẹ̀ yorùbá ni ní gbogbo orílẹ̀-èdè káàkiri ni ọlọ́run ní sí lánà jàìlíyà ìlànà ìmọ̀kan yẹn kẹ́ ẹ tó gbà síláàmù sóun náà lẹ́ẹ̀tún padà sí láti máa yanjú àlámọ̀rí ètò ìgbésí ayé yìí wàmẹ̀ ní ahasanu minalláhi hukuman ọlọ́run ní talẹ́ tó mọ ẹjọ́ dá tó mọ̀ fi tò tó mọ ètò tò tó tó wọn ọlọ́run ọlọ́run ní kò sí torí ẹ̀ ló dá sí pé wọ́n ní àfẹ́sẹ́yìn ìyẹn máa ń fi kinní kan nígbà tí lè jẹ́ mùsùlùmí àìtó padà wẹ̀yìn mọ́ kó dá sí pé ìlànà jàìlíyà kàmá wà jájínà àbá àná àlẹ́ yìí bá ṣe bá bàbá wa tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ làwọn náà sì máa ṣe eléyìí ò gbọ́dọ̀ wáyé o ọlọ́run ni wáyé ìdákílẹ̀ ìdàkùnmọ̀ jẹ́bi máa ń sọ́lọ̀mọ́ ọlọ́run ní tó bá sọ fún wọn pé kí wọ́n tẹ̀lé tọ́lọ̀wọ̀ bá sọ̀kalẹ̀ nínú àlùkò áàlì nínú sọ́nà kan fi máa yanjú àlámọ̀ rí ètò ìgbésí ayé wọn ọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ gbàgbọ́ ni ọ̀rọ̀ láàrin lọ́kọ ẹlẹ́yẹ ni kọlu ní tí wọ́n máa ń sọ lẹ́nu látara ìmọ̀kan tí ń bẹ lára wọn bá nà jẹ́bi máa wà jáde náà àléyìn àbá àná wọ́n ní tá a báwọn bàbá wa lórí ẹ̀ òun láàmà sí àwàláwó kẹ́ẹ́nú àwàláwó yá làmúnà ọlọ́run ni wọn ò mọ̀ ní àna àbá àhún àwọn bàbá wọn láyá làmúnà sí àǹwà láyá tàdù àwọn bàbá wọn tí wọ́n tẹ̀lé lànà wọn yìí àìmọ̀kànmọ̀kàn náà fi ṣe tí wọ́n ṣe níjọ́ bẹ́ẹ̀ wọn ò sì ni tán bá jẹ́ ní ìmọ̀nà wọn kì í máa ṣe bẹ́ẹ̀ kí ni àìmọ̀ tí wọn ò mọ̀ òun ni ẹ̀sìn ọlọ́run kí ni àìmọ̀nà tí ò sí lọ́dọ̀ wọn òun náà ni súnà lẹ́gbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó dìde eléyìí ọ̀nà àbáyọ lórí káṣe mọ yanjú ètò àìgbọ́ra ẹni yé láàrin lọ́kọláya ibi táàtì rí ní pípé táàtì rí ní ìfọ̀kànbalẹ̀ òun náà ni ní bẹ́ẹ̀ sí ọlọ́pàá bá lè jẹ̀mọ́ mùsùlùmí kò sí pírọ́blẹ́mù tó lè máa dájú kọ ìwà àtọkọ rẹ kò sí tẹ́ ẹ báyìí tọ́nà àbáyọ ìsìláàmù kọ̀ọ̀kan àlìmọ́ àkùnmọ́ni àlìmọ́ wọ́n jẹ́ ìlànà ìjẹ́yìn ẹ lè má mọ solution yẹn ẹ lọ bá àwọn onímọ̀ àwọn onímọ̀ àwọn àfáà sọ́nà wọ́n tọ̀ yín sọ́nà níbikíbi tó bá wà ẹ béèrè lọ́wọ́ wọn ó sọ fún yín ah eré ìtorí báyìí bàbá ẹ̀yin lẹ́jẹ̀ bí òun Mama, màmá ẹ̀yin jàre ẹ̀rí bí alámọ̀rẹ́ eléyìí màmá ẹ̀yin náà jẹ́ bàbá ẹ̀yin lẹ jàre ẹ̀yin méjèèjì ẹ ti kọlu òfin ọlọ́run jẹ̀mọ́ ìtú lè yanjú alámọ̀rẹ́ nìyẹn o kìí ṣe ọjọ́ orí tó bá yẹ pé ọjọ́ orí ni àwọn akéré lẹ́ni tó lè sọ̀rọ̀ lórí alámọ̀rẹ́ níjọ́lá délé ayé àwọn àgbààgbà náà bẹ́ẹ̀ kàlẹ̀ yìí jẹ̀mọ́ wọ́n ní tí ojú àgbárí tó fi jì bọ́mọdé bá gbí kò sí ìgbẹ́ ládùúgbò wáyà ni tó bá gun pẹ̀tẹ́ẹ̀sì kò lè rí. àmọ́ tá à ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ àgbà kìí ṣe ọ̀rọ̀ ọjọ́ orí ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn. wọ̀lọ́yí bí ìbáṣepọ̀ náà fi kánádùn wa muhammad sallallahu alayhi wa sallam anábì náà mọ àwọn ọ̀rọ̀ yìí lọ́lọ́run fi ní wàwá jàdáka dọ́ọ́lá fàhádà ìwà nábì ó mọ àwọn òfin yìí tẹ́lẹ̀ àwa la fi mẹ́ bọ́lọ́run bó bá fi mọ ànábì ni ànábì náà lè mọ́ ọlọ́run wá fi mọ́ ọlọ́run wá ní wà ní tùdí rúhù tẹ́tẹ́dù ọlọ́run ní bẹ́ẹ̀ bá ń tẹ̀lé muhammad sallallahu alayhi wa sallam gbogbo bẹ́ẹ̀ bá ń ṣe ìgbésẹ̀ yín láàrin lọ́kọláya ètò àlámọ̀rí ìgbésí ayé yín ọlọ́run ní owó mọ pèsè ìmọ̀nà ìfọkànbalẹ̀ fún yín lé lórí torí ẹ̀ lọ́kàn wá fi balẹ̀ pé tá a bá fi ẹ̀sìn tò yóò gbà títò torí pé tá a fi ẹ̀sìn tò ìgbà títò jama mùsùlùmí lákọ̀ọ́kọ́ kí a mọ̀ pé alkhilafat wal nizaat wal mushajarat tọ̀bí àtúnbàṣà ṣe rí ká ní fàǹfà láàrin ara wa ká mọ̀ gbọ́ra wọ̀nyí ẹ́ ká kẹ́yìn síra wa àdámọ́ ọmọ nìyẹn ni àdámọ́ ọmọ nìyẹn ni ó kò síbi tí ò sí kò sẹ́ni tí ò ní lára àpọ́nlé ti pé ọ̀ nígbà tí ò kéwú ọ̀ káwọn tó kéwú wọn kì ní fàǹfà láàrin ara wa a gbọ́dọ̀ wọ́n ní fàǹfà láàrin ara wa kí ló dé nígbà wọn bá dá subhanahu wa ta'ala kò dá wa bákan náà bẹ́ẹ̀ ibì kan náà láti jáde àmọ́ tọ́ọ̀tọ̀ òun ni wá kò dá wa bákan náà adábọ̀ ọmọ nìyẹn ni interest a máa borí gbára wọn etí wọ́n fẹ́ ó lè kọlu débi fẹ́ etí fẹ́ ó lè kọlu tí wọ́n fẹ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tó rè wọ òun kọ́ ló rè mí inú oyún tí wọ́n gbé òun kọ́ nínú oyún tèmi gbé jẹ̀mọ́ ẹ wo ẹlòmíì inú oyún tó gbé màmá rẹ̀ ìyá jẹ́jẹ́ ni màmá rẹ̀ ìyá jẹ́jẹ́ ni kì í fa gangbọ̀n kì í fàjẹ̀gbọ̀n nínú oyún ìyẹn lóbìnrin màmá rẹ̀ jẹ́jẹ́ ni ó di oṣù mẹ́sàn-án sí mẹ́wàá náà ní irú tí wọ́n fi sọ jẹ́ẹ́jẹ́ yìí ẹ rí mọ̀mọ́ ọkọ àti wọn bẹ nínú yóò wọn sí nínú yóò àwọn kan lè ṣàǹfìọ̀ ní ládùúgbò wọn wọn a máa jà tóyó tóyó nísì máa ní ní máa ń wí nì tóyó tóyó ẹ sọ fún mi bí obìnrin bẹ́ẹ̀ bá gbọ́ ọkùnrin tó bá bímọ tó bá lọ́kọ ó súnmọ́ kọ́mọ ọkùnrin nì kó mú jẹ nínú ẹ̀jẹ̀ ìyá rẹ̀ tó bá wá mú báwo ló sì bá papọ̀ òkun àti ọ̀sà ẹ̀rí pé ẹ́ tó fà á nìyẹn ẹ̀jẹ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni omi ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni làákàyè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àǹfààní ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò ní bákan náà ètò mi rò wọ́n ni wọ́n rò eléyìí máa ń fà tó dásí pé ọmọ ènìyàn a níṣà láì má lè misunderstanding bẹ́ẹ̀ ni wọ́n mọ possible láàrin ẹni tó ń tajà àtẹni tó ń rajà àmọ́ wáyé dáadáa desaart máa wáyé láàrin landlord àti tenant máa wáyé láàrin passenger àti conductor àmọ́ wáyé àti driver àmọ́ wáyé àmọ́ wáyé láàrin ẹni tó yá lówó àtẹni tí wọ́n yá lówó àmọ́ wáyé dáadáa láàrin ẹ̀gbọ́n sábúrò àmọ́ wáyé kí ló dé tó fi sọ pé kò sí ẹ̀gbọ́n láàrin ìbejì wọ́n ní táyé lolú táyé kẹ́yìndé kọ́ akẹ́yìndé gbẹ̀gbọ́n ẹ̀rí wọ́n fẹ́ kọ́mọ ìjà ni ṣùgbọ́n àwọn náà mọ̀ pé táyé lówó kọ́ táyé kẹ́yìndé wá tẹ̀lé àmọ́kábà mọ́ ìjà wọ́n ní táyé ìwọ lolú kẹ́yìndé òun kẹ́yìndé gbẹ̀gbọ́n òun lè gbọ́n kọ́mọ́bà ẹnu wa yóò máa kú lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́pàá dáa subhánà ọgbà tààlẹ́ ọlọ́ni yá àyíwá náàsù ọlọ́lẹ́yìn ọmọ ènìyàn iná kàlákíná mú dájúdájú òun ọgbọ́n olùkú dáayí mẹ́yìn dákàrí wà òun ta òun dáayí látara ádámà àti ìyàwó rẹ̀ hawa wàjàálìnákùn ṣòrùnbá wàpọ̀ bá ìlàlẹ̀ ìtààrọ̀ fún ọlọ́run ni a wá ṣe yí níran níran níjọ níjọ lẹ́yà lẹ́yà nítààrọ̀ kẹ́lẹ̀ bá lè dára yíma ẹgbẹ́ òkè yorùbá lélẹ́yìn haúsá lélẹ́yìn tápà lélẹ́yìn eléyìí pupa eléyìí dúdú òun náà ni tó túmọ̀ sí pé kò sí bá a ṣe ṣe a máa níyàpẹ́ ẹnu ìlú ọlọ́run wá fẹ́ ká mánéjì ara wa ọlọ́run ò fi ọ̀rọ̀ fífẹ́ ìlọ́kọláyà ọlọ́run òfin síbi ìran kan táàsọ pé ìran kan gbọ́dọ̀ mọ fẹ́ra wọn ìran kan ò lè fẹ́ràn bí rárá wọn yorùbá lè fẹ́ haúsá ìgbò lè fẹ́ tápà òyìnbó lè fẹ́ áfíríkà áfíríkà lè fẹ́ lárúbáwá ó ṣe rí nù jẹmọ́ tó túmọ̀ bí ìgbọ́ra ẹni yé àìgbọ́ra ẹni yóò ṣe ní mọ́ ṣẹlẹ̀ láàrin lọ́kọláya eré ìjẹ́ ọ̀kan ká mọ̀ pé ká mọ̀ gbọ́ra wáyé káriwo kó wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ̀bí àtúnlẹ̀báṣà àdámọ́ ọmọ nìyẹn ni ilé ìta sọ yìí kò yọ́ọ́lẹ̀ ọ̀dẹ̀ẹ̀dẹ̀ àwọn ànábì ọlọ́run kò yọ́ọ́lẹ̀ ọ̀dẹ̀ẹ̀dẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà ariwo sì sọ yóò sọ kí ló dé wọn láwọn àyàwó ànábì ni ìṣẹ́ láwọn àgbàsàlọ́gbà ọ̀hún àlejò ẹ̀gbọ́n tọ́lọ̀ ní orí ànábì ọlọ́run ni wà ìdákàlà àlá gbólóhùn náà ní ọlọ́run ni wà ànábì ìwọ lẹni tó níwà tó dáa jù ìwọ níwà rẹ gáà jù kò sí ọmọ èdè ènìyàn tó níwà tó dáa tó jìṣẹ́ láwọn àgbàsàlọ́gbà ọ̀hún àlejò síbẹ̀síbẹ̀ àwọn ìyàwó rẹ̀ ń kọ́ wọ́n á máa ṣe gbọ́nmi sí omi òtó láàrin ara àwọn níjọ́ kan ó wà nínú sọ hígùn muslim anábì ń bẹ pẹ̀lú ìyàwó aisha rọ̀lẹ́yà bọ́ọ̀hún tààlà àníhà ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ jẹ́ nàìjíríà èdè tí máa ṣẹlẹ̀ láàrin àwọn ìyá wa òun jọ́nà nígbà tí anábì ń pẹ̀lú ìyàwó aisha rọ̀lẹ́yà bọ́ọ̀hún àníhà bẹ́ẹ̀ ni ìkan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó wá gbé oúnjẹ ìdáná bí oúnjẹ dèbí dùn lọ́mọ sábà máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ nígbà ó gbé sínú àwo ó wá ní kí ọmọ ọ̀dọ́ títí ẹ̀ kó lọ gbé fún òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam ànábì sì bẹ ní yàrá ìyàwó Aisha abẹ́rẹ́ gan nígbà tí ẹ gbé débẹ̀ ó ní ẹni màmá ní gbé fún yín àìsà bínú ló bá dìde sóúnjẹ o ló bá gbóúnjẹ lọ́wọ́ ẹni tán gbóúnjẹ rán ó sì gbà lọ́wọ́ rẹ̀ ló bá gbé sókè ló bá là mọ́lẹ̀ ló bá fọ́ àwọn lóúnjẹ bá fọ́nká lójú bá lé ilé lójú ọkùn tani bá lé ilé muhammad sallallahu alayhi wa sallam oní bá lé ilé aisha tá à ń sọ yìí jẹ̀mọ́ bàkí ìhàkiri ọmọ ẹni tó mọ ẹ̀sìn tó aisha nínú àwọn obìnrin kò sí tó mọ ẹ̀sìn tó gbàgbọ́ yé ìsìláàmù tó mọ̀fin ọlọ́run ti fún dẹ̀dọ̀ bí aisha kò sí tí nǹkan bá ti jẹ́ ẹ̀jẹ̀ ọmọ ènìyàn kò ní ṣaláì máa sọ ènìyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti gbàgbé ilé ìdásílẹ̀ ló bá gbé ló bá là mọ́lẹ̀ ọkọ rẹ̀ tó jáde bí ọlọ́run ànábì sì dìde ànábì wá ṣa èrí tó lẹ́yọ kọ̀ọ̀kan ó máa ń kó sọ́ngọ́sì oúnjẹ tèmílélé ó wá ṣe àwọn àkúnfó àwọn yẹn nìyí ó wá ṣa gbogbo ẹ̀ papọ̀ ó wá kó fún aisha fún aisha wọn ló lélẹ́yìn sórí irú rẹ̀ ló di tí ò tí ì fọ́ òun ló dàgbàdà fẹ́ni tó ní òdùbà. ìtàfẹ́ ló bẹ̀ ni wípé kíyàn lè rò ó lárò kàn wípé àwọn ìyàwó ànẹ́bí náà lè dé lẹ́kùn yìí kí la máa ń pelé yìí nílẹ̀ yorùbá a máa ń ní owó tí ó lè ó tún máa ń bẹ lára àwọn ìyàwó ànẹ́bí náà ni ó bẹ torí èèyàn ni wọ́n alábẹ́ òdúdú sí ókè kódà bí àwọn àìsàn tó bá padà fẹ́ ni ẹ ní àwọn padà sẹ́ni tán fáwọn rẹ̀ sẹ́ni ròódù ni ẹ́ ìdúró nínú tó túmọ̀ sí pé misunderstanding láàrin lọ́kọláya jẹ̀mọ́ ká sọ pé kò ní ṣẹlẹ̀ bàbá làárọ̀ ni kò sí tó lè ṣe kò sí bó ṣe dáa tó lọ́kọ kò sí bó ṣe dáa tó tó jọmọlúàbí tó níwọ̀ ìyàwó tí ò ní ṣẹlẹ̀ kò pọ̀ sí mi kò pọ̀ sí mi wọn ah, ẹ̀rọ ọkọ̀ mi gbà ti fẹ́ wa láti bí ogójì ọdún kódà àṣì ara wa gbọ́ yí rárá àdásí pé ẹ̀gbófin ọlọ́run láàrin ara yìí nù ẹ̀ dọ̀gbọ̀rọ̀ òun lẹ́yìn méjèèjì bóyá ọkọ ti tìyàwó tó ti ìyàwó ti gba ojúṣe ọkọ ó ti gbé títí ẹ̀ ó ti gbé lé ọkọ lọ́wọ́ àwọn náà wà bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ àwọn lẹ́yìn ní kó pọ́sibù dáadáa lúrù yẹn sì kọ́ ní ìsìlámù wá sí ọlọ́run ní àrùn ìjà ló gbọ́ àmúhùn alẹ́ nìsáà ọ̀nà ni ẹ̀rí bá lé ilé ọgbà múnà ni torí pé àwọn ìyàwó ilé wọn ò ní ṣaláì mọ̀mọ́ kọjá àlà wọn ò ní ṣaláì mọ̀mọ́ fẹsẹ̀ kọ fẹ́nu kọ wọn ò ní ṣaláì mọ̀mọ́ ṣe tọ́lọ̀ wọn kò fẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yìn bá lé ilé ojúṣe yìí ni kẹ́ ẹ máa dún wọn kò kẹ́ ẹ máa dún wọn gbé wọn lọ́wọ́ kẹ́ wọn kọ̀rẹ́ so òun náà ló ń bá a ṣe wọn gbé ká ní pàpà ìjọba ni lẹ́gbẹ́ kò sí òwúrọ̀ kẹ́ẹ̀sì kan dẹ́gbẹ́ kẹ́ẹ̀sì pa kò sí ìjọba má sí láàrin ọláyà ìrọ ọjà ìta ọjà ìta wà ọmọ ìgbà ìgbìlódé torí ìdáhùn láti lè rí lọ́jọ́ ìyàwó a lè fẹ́kù tó lè ṣe àwọn tí ìjàmbí ọ̀hún jẹ́rọ mùsùlùmí eléjì ọ̀hún. tó bá wá ṣe ọ̀nà wo lágbà yanjú ẹ̀ ibi tá a ti yàtọ̀ nìyẹn o jẹ̀mọ́ àwọn kan nìyí wọ́n máa ń fi ìparí ìjà láàrin lọ́pọ̀láyà wọ́n máa ń fi í àwọn kan nìyí lẹ́sì That's what I want. yìí social media ni social media ẹlòmíì ẹlòmíì gbọ́ létí òní làákà ìdè a máa kọ́ sórí facebook pé ìyàwó tọkọ ti dààmú látàárọ̀ tó ti wá rẹ̀ tó wá délé tó sì gbà wẹ̀ ó wá rí pé ìyàwó ẹ̀ kò sí jẹ ìṣinu irú ìyàwó wo ni let's meet in the comment section wọ́n bẹ̀rẹ̀ nìyẹn lórí facebook ẹgbẹ́ ìlú ni kò nílà káyì àwọn tí ó bẹ̀ẹ́ dá sí àwọn tó lẹ́sí pé ìyàwó rẹ tí ò dánú jẹ fún ẹ wọ́n ó pọ́n ó nílà káyì jù wọ́n lọ ó lọ́mọ ọdún àbí jù wọ́n lọ àwọn tó ò rí ó lè jẹ́ sípò àwọn ń dá sí gan àwọn tí ò ní àwọn ilé mi bàtà ẹ̀kú pé ríra yín ìṣẹ̀lẹ̀ kọ́sẹ̀lẹ̀ nílẹ̀ lárúbáwá ọmọ kékeré ó ń bá àǹfààní kan fáyẹ̀sì ọmọ ẹ̀sìn ó le gan àfá èrò bẹ́ àfá ńlá kan ni nígbà tó padà rí báyìí a ṣe ọmọ ọdún mẹ́wàá ni àfá 60 years wọ́n ni ọmọ ọmọ ọmọ ọmọ láìláìlẹ́lá ayé ìwà ìwà dàrú torí ẹ̀ àwọn tí ó mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí social media bẹ́ẹ̀ ọmọ kéékèèké bí ọmọ ọdún méje mẹ́jọ bẹ̀rẹ̀ ni wọ́n sọ fún ẹni pé àwọn àdùnnú nìyí wàá lù lálùgbàmí nìyẹn máa lúrú wọn lù ẹ̀dá kan ó lọ́mọ bẹ́ẹ̀ kí ni àwọn ìyẹn mọ̀ kí náà mọ̀ lẹ́kọ̀ọ́. kí ló mọ̀ ọdún bẹ́ẹ̀ kí ló mọ̀ lẹ́kọ̀ọ́. abẹ́rẹ́ nìkan bá ibi tẹ́lẹ̀ mi ò ní làákà ìdí ẹlòmíì nìyí tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ kété tó bá ti débi iṣẹ́ odó ti mọ dálẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ nì ọ̀rẹ́ nì in fact mo ti wà yíra bí kí n para ah kí ló dé sórí àwọn tá a lọ fẹ́ bẹ́ẹ̀ ìwà láì ló ṣe ìyàwó fẹ́ kí ló ṣẹlẹ̀ subhanallah làákàyè ẹlòmíì ibi tó lọ́nà ẹlòmíì nìyí kò sẹ́ni tó lè rújọ́ fún látara àìgbọ́ra ẹni yé tó bẹ láàrin wọn àti ìyàwó ẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ òun ọdún márùn-ún wájọ́ kan ó ti pẹ́ wá bárakùnrin kan nínú márùwà ní ìmárí òun náà mọ̀bírí ó bá dájú pẹ̀lú pé afá afá afá mo ní ẹ́ ó ní gbogbo obìnrin kò ní dáa fún wọn wọn àwọn pé kò ní dáa fún wọn ẹni yìí máa mímì ọ̀rọ̀ ó sì bínú wọn á wò pé ọ̀nà tí mo fi lè dá alákẹ́ eléyìí ti máa ń kó ti ayálòkùnrin àánì kò ní wọlé sí lára so ìyẹn tún gbé èrè jìnnà nìyẹn ó tún lè ti tẹ́lọ̀ nǹkan látara rẹ̀ wá òpin tí mo kí tí mo lè sọ tí mo fi lè dá lágẹ́ mo wá fún un ní ọ̀rọ̀ kan mo ní tí àti ya ayé náà ṣe ìgbóbìnrin nìyá rẹ̀ mo láti ya ayé náà ó ní yóò kan kò ní dáa fún mo wá dákẹ́ ọ̀rọ̀ ẹ ti dé wàhálà dọ́ọ̀lì nàá mi ọ̀rọ̀ ẹ ti dé gbẹ̀yìn bá àbámu gbàtí ó wá ṣe àlàyé ọ̀rẹ́ tó kàn mí ó ní tó kàn tó sọ inú òun ní ká fún gbogbo obìnrin ni wípé ìyàwó òun kò jẹ́ mọ̀ fọ́sẹ̀ méjì nìyí tí ìyàwó òun tó fi òun lẹ̀ kò kọ́ owó ó lọ patí ó bá wọn rẹ̀ lọ patí ní òrùwó bó ṣe máa ń lọ lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì káàkiri ni wọ́n mọ̀ lọ patí patí patí patí patí ó fòun lẹ̀ òun àtàwọn ọmọ àbá tó bèrè gidi nìyẹn àmọ́ ní kìí ṣe obìnrin gidi ó ní torí ẹ̀mí kò ní gbà fún náà ẹ bá máa ní kò ní gbà fún gbogbo obìnrin tí ìyá ti yín rè yí bàmù àwọn yìí bàmù òun náà ẹni bá bùyà yìí wá farabalẹ̀ ṣàlàyé mo ní wọ́n ní amúkù ẹgbẹ́ wọ olókèlè ń wọ ẹ̀wù ìsàlẹ̀ mo ní ọ̀nà gbàtẹ́ gbàfẹ́ra yìí ni oníbò ló ṣe jẹ́ mo ní òkè anábì sallallahu alayhi wa sallam sọ fún wa pé tó dáhùn ìmọ̀ràn alẹ́ àgbà nǹkan mẹ́rin làwọn yẹn máa ń wò lára obìnrin tó tọ́lú fẹ́ ìbáàlìyà wà máa wo owó tó ní ìjàmáàlìyà wà máa wo ẹwà rẹ̀ wàlẹ̀ ìsáàlìyà wà máa wo ipò rẹ̀ wàlẹ̀ wà máa wo ẹ̀sìn rẹ̀ alábìwá sọ fún àwọn mùsùlùmí nígbà yìí mùsùlùmí fàtbárìbì láti dùn tẹ́yìn ó bá wò nínú obìnrin tẹ́ fẹ́ fi ṣìyàwó tẹ́ bá wò nínú àwọn ọkùnrin tẹ́ fi ṣìyàwó èyí tó lẹ́sìn ni o èyí tó ní kíni tó ní ẹ̀sìn tẹ́ bá fẹ́ obìnrin tó lẹ́sìn tẹ́rì bá ti yà dáákà ọwọ́ rẹ yóò jèrè ọwọ́ rẹ yóò jèrè ó rẹ̀ kóbìnrin lẹ́sìn ìpele méjì ni ẹ̀sìn kan ń bẹ ẹ̀tọ́ tọlọ́run ni àti èèwọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun ni àlékún iṣẹ́ pẹ́pẹ́ fúrú èyí tí kìí ṣe ọ̀ràn yàn tí kìí ṣe èèwọ̀ kìí ṣe ọ̀ràn yàn kó ṣe ó ṣe kìí ṣe èèwọ̀ kó jìnà sí síbẹ̀síbẹ̀ ó tún jìnà sí náà ìyẹn ni tó ga jù nínú ẹ̀sìn ẹni tó mọ ọ̀ràn yan ọlọ́run fọlọ́run ó kìlọ̀ wákàtí bára àrùn lẹ́yìn náà ó tún máa ń ṣe sundan ó tún yan náà fìlà sí ẹni tó mọ èèwọ̀ ọlọ́run fẹ́ èèwọ̀ ọlọ́run tọ́lọ́run pè ní èèwọ̀ ó jìnà sí kì í bọ́lọ́run wórogún bákan náà àwọn nǹkan míì náà tọ́lọ́run kọ̀ tí ò fẹ́ ó ti ẹ̀já sí pé kì í kò sí jìyà ń bẹ̀ nígbà ọlọ́run ò ti fẹ́ òun ló fẹ́ ibi tẹ́sí parí sí nìyẹn jẹ̀máà tá a bá ríro obìnrin bẹ́ẹ̀ ní ogun tá a máa kọ́kọ́ lé láti fẹ́ nìyí ẹ wá rẹ́rẹ́ kejì òun lóbìnrin tó dá sí pé ọ̀nà ọyàn ọlọ́run ó mójútó aráàmù ọlọ́run ó jìnà sí ìyẹn là á máa ń wá at least eléyìí láàfẹ́ àìfẹ́ obìnrin tí kì í kírun àìfẹ́ obìnrin tí ò nígbàgbọ́ nínú ìjọkan ṣoṣo ọlọ́run àìfẹ́ obìnrin tí kò mọ ọ̀rọ̀ yan ọlọ́run fọlọ́run tí ó mọ̀ ìwọ ọlọ́run fọ́lọ́run ìyẹn ló tó kéré jù bẹ́ẹ̀ náà lọkùnrin náà táàbà lọ́kọ̀ ìta àmọ́ ń wò nìyẹn pé à ah, àti ẹ̀wá rọ́kùnrin tó pé ọ̀ràn èèyàn tó tún pé súnà àáwá ìdúgbọ́ràn èèyàn tó jìnà sí aráàmù the minimum qualification tí yẹn lè rí lára ọkùnrin lára obìnrin tí ó fẹ́ òun nìyẹn mo fi ṣàlàyé fún ẹnìyẹn nígbà náà lórí ah, àbá àwọn òfẹ́ra wọn báyìí wọ́n tó ti tán ẹ ti pọ̀rọ̀ jẹ́ jẹ̀mọ́ nígbà fi ya òun náà ni wípé kí á mọ̀ wípé kò síbi tí gbọ́nbẹ̀sí omi òdo tí ì ti ṣẹlẹ̀ àmọ́ tó bá ṣẹlẹ̀ kí là máa fi yanjú ẹ̀ á padà sínú àlùkò àárín á padà sínú súnà nábì ni á padà sínú ìsìláàmù nígbà fi yanjú ẹ̀ nìyí ẹ̀ rí wípé tá a bá bímọ èyí tá a fi ń bímọ tá a fi ń tọmọ tá a fi ń wúmọ òun nìyẹn tá a bá lògbé sí ayé èyí tá a fi lù náà nìyẹn nígbà tọ́lọ̀ ń bá lásìkò tó náà nìyí tá a fẹ́ sí mùsùlùmí kí la fi sí mùsùlùmí kùránì náà la fi sí súnà ànábì náà la fi sí mùsùlùmí la fi máa wẹ̀ la fi máa wé la fi máa kírun sí i la la fi máa gbé lọ sí ìtẹ́ mùsùlùmí láàbí máa ń ṣàdúrà fún lẹ́yìn ikú rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ tí ìfanfà bá wáyé láàrin ọkọ àti ìyàwó ìta àmọ́ fi yanjú rẹ̀ òun náà nìyí á padà sínú àlùkùnrin á padà sínú súnà ni jẹ̀mọ́ kì í ṣe pé á máa lo ọgbọ́n orí wa nìkan àbá máa lo ìta abáláwùjọ wa nìkan òun ni ìta máa lò eléyìí ni òun bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù láì sí èméjì. ìgbọ́n mi sí omi òtó láàrin lọ́kọláya ìtí à ń pè bẹ́ẹ̀ nínú ẹ̀sìn òun ni gbogbo nǹkan tó lè mọ́ mú jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wáyé níbi ìgbéyàwó òun náà ń pè bẹ́ẹ̀ gbogbo tí ò jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ àánú ìfẹ́ ìkẹ́ ó wáyé láàrin lọ́kọláya níbi ìrìn àjò ìgbéyàwó nǹkan la máa ń pè ní alìkìlàfáàtú àzàwùjíyà jẹ̀mọ́ tírù nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni àlàáfíà ń bẹ ìfọ̀kànbalẹ̀ ń bẹ láàrin ọkọ ìyàwó jẹ̀mọ́ ẹmọ́jẹ̀ adásí kò sáburú láàrin ohun a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa obìnrin ní ọkọ̀ ẹ̀ ti travel ti pọ́dún mẹ́jọ lẹ́yìn tí wọ́n padà wọn lórí fóònù kò sí ní láburú arábìnrin ò rí láburú kò rí pé ọkọ òun ó ń dòun lẹ́tọ̀ọ́ ọkọ náà ò rí pé àwọn oúnjẹ òun lẹ́tọ̀ọ́ àwọn méjèèjì understand ara wọn bẹ́ẹ̀ ọdún mẹ́jọ nìyí tó ti súnmọ́ra kò sáàgùrú bẹ̀ wọ́n ṣe fídíò kọlù wọ́n rẹ́rìn wọ́n sọ̀rọ̀ wọ́n fẹ́rí wọ́n dámọ̀ràn wọ́n ṣe gbogbo ètò jẹ̀mọ́ sáàgùrú bẹ̀ kò wá ní dáa fún ọkùnrin ah bó ṣe èmi wà láì lè nígbà ọdún mẹ́jọ láyéláyé kò sí ọkùnrin tó dàbí o wọ́n ti di wàkíìlù ìbìdí ṣùgbọ́n ó ti di ránṣẹ́ ṣe ìtọ́ kò sí tó kẹ̀. so in tó ń fa ìjà lọ́dọ̀ ọkọ àti ìyàwó lágbájá ó lè máa ń fa ìjà lọ́dọ̀ ọkọ àti ìyàwó tàbẹ̀dùn ṣókìlẹ̀ ìtò ń bíjà ó lè máa ń bí ó lè máa bèlọ́ọ̀ torí ẹ̀ tí ò bá ti di ìwọ máa ń pè é síbẹ̀ lábẹ́ mi lèmi ò nígbà èmi ò gbọ̀dé lẹ́mìí yẹn èmi ò tútù èmi ò kàn. àmọ́ tó bá ti ń bí àìgbọ́ra ẹni yìí láàrin lọ́kọ̀ọ́láyà jẹ̀mọ́ ó ti di tí ìsìláàmù tó fún wa ní ọ̀nà àbáyọ lé e lórí jẹ̀mọ́ mùsùlùmí ẹ rí àwọn ìjàpá àìgbọ́ra ẹni yìí láàrin lọ́kọ̀ọ́láyà ó pín sí ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ èyí tí àwùjọ gan fúnra rẹ̀ àwùjọ tá a bára wa ẹ́ tó dálẹ̀ òun náà bẹ́ẹ̀ ṣe ní ìtàwùjọ bá ti dálẹ̀ àwùjọ náà ni ó yanjú ẹ̀ o tó ti yé àwùjọ ni ó yanjú rẹ̀ kùránì kan ló yanjú ẹ̀ fún wa kìí sì ṣe súnà nàbí àwùjọ náà ni ẹ̀dàkùn wọn lówó ilé wọn bó ni kùránì ti bá iye júwẹ̀ ẹ sọ fún mi wọ́n náà wọ́n ti increase the tariff owó owó ná yàgbé eléyìí social problem. ni wọ́n ní gàárì ti wálẹ̀ ó ti di ten thousand ṣé kùránì ló ní ó wálẹ̀ ni so it's a social problem àwùjọ wa nìyẹn àwùjọ orí náà tó ń mú un wá òun náà ni ó mọ náà àbáyọ wá ìjọ tó máa ti mú ogun wá nù ẹ lè pe nígbà kan á ti gàrí èmi ti ra gàrí ní seventy five thousand naira àpò gàrí lẹ́yìn sí àpò gàrí láti ìlú ọ̀yọ́ eleven thousand ní àbí twelve thousand. jẹ̀mọ́ ṣé kùránì ló mú wálẹ̀ ni àbáwọn tí wọ́n mú wálẹ̀ kùránì ni wọ́n kà ní rárá àwùjọ tó mú lọ sókè náà ló mú wálẹ̀ ni. so ó bẹ bẹ́ẹ̀ nínú àwọn àlámọ̀rí lọ́kọláya tó dá sí pé societal challenges ni àwùjọ ló mú wá kò dẹ̀ sí tí ìsìláàmù fẹ́ ṣe lórí rẹ̀ àwùjọ tó mú wá ní àwùjọ náà ni ó mú kúrò àwùjọ tí ò mú wá òun náà ni ò ní mú wá tó bá sì mú wá òun náà ni ó mú kúrò ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àlámà ni. ìyàwó sọ pé ọkọ mi ah, àwọn tó ń tẹjẹ́ nìyẹn wọ́n ti stop mi bá ah, ọkọ̀ wo nìyẹn ni ó ní lọ bá wọn jà ní ṣẹgbẹ́ lára social problem yẹn tí ọkọ̀ wà lọ́ba wọn jẹ́ bóyá ẹ̀pà jẹ́ nìyí ara níyàwó ni níbo níbo solution rẹ̀ òun náà ni pé àwùjọ sọ fún wa pé wàá gbà náà ní ẹ̀yin náà bẹ lọ́run tọ́lọ̀ ṣe gbogbo ẹ̀ra jẹ́ ẹ̀yìn kẹjọ wọn pariwo síra yín létí solution yìí àmọ́ pé tọ̀ owó retí ìgbà tí jẹ́ ẹ̀yìn wọn tí ó bàjẹ́ tó bá bàjẹ́ wọ́n wù ú fún ètò ìṣèlú ọkọ rẹ sì ní ọkọ ni ó mọ́nà àbáyé wá lórí eléyìí it's a social problem social challenge ó pọ̀ bẹ́ẹ̀ yantirẹrẹ. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí máa ń ṣe okùnfà àìgbọ́ra ẹni yé láàrin lọ́kọláya eléyìí òun ló wọ́pọ̀ jù láàrin lọ́kọláya àwọn eléyìí ni òfin ẹ̀sìn ó dá sí lọ́pọ̀lọpọ̀ ìsìláàmù ó dá sí i kòránì kọ́ wa lẹ́kọ̀ọ́ púpẹ́ púpọ̀ lórí àwọn irú àwọn eléyìí ni jẹ̀mọ́ tí ò ló kà torí ẹ̀ tá a bá sọ irú àwọn kùdìẹ̀kùdìẹ̀ ni ó pọ̀ gan-an ó pọ̀ o nínú ìkáfún alápẹ̀rẹ̀ torí àsìkò nínú tí máa ń fa àìgbọ́ra ẹni yé láàrin lọ́kọ̀láyà òun náà ni owó ìnáwó jẹ̀mọ́ ìnáwó bọ́kùnrin bá jẹ́ ahun akọgun tí kì í náwó a máa bí wàhálà islam sọ̀rọ̀ lórí ilé islam ó sọ̀rọ̀ lórí ilé ìwé ètò náwó ètò àṣẹ ilé ètò láti kọlu bẹ́ẹ̀ nínú ẹ̀ òun náà ni gómìnrin mọ́ tètè bímọ kíyàwó mọ́ ètè bímọ nínú ẹ̀ kíṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ gbogbo àwọn eléyìí máa ń fa wàhálà dáadáa bẹ́ẹ̀ ni nínú ẹ̀ báwọn méjèèjì máa ní àgbọ́yé láàrin ara wọn ó pọ̀ bẹ́ẹ̀ á nínú àwọn àfáà tí wọn ò kà rárá wọ́n ka ọgọ́rùn-ún hundred challenges láàrin lọ́kọ̀ọ́láyà àwọn tó ń ka ọgọ́rùn-ún gbìyànjú nìyí kò ṣe é kàkálẹ̀ kò ṣe é kàkálẹ̀ kò ṣe wulẹ̀ kó mọ̀ torí ẹ̀ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan fòkúdáàni àwùjọ àfòtàwà sùn bẹ́ẹ̀nà sọ̀tẹ́ yìí nínú tí máa ń fà á tọ́kọ àti ìyàwó máa ń ní àìgbọ́ra ẹni òun ni kó dá sí pé àwọn méjèèjì wọn ò mọ ara wọn ọkọ ò mọ ìyàwó ìyàwó ò mọ ọkọ ẹni abáfẹ́fẹ́ àá máa mà nìkú lọ́kọ. ẹnjìníàdà. ó ti lọ bẹ̀. Tí ò bá ti sí understanding láàrin ọkọ àti ìyàwó, jàmá ni máa ń bí wàhálà. Ni máa ń bí wàhálà. Torí ìlàgbọ́dọ̀ fúnra wáyé, wàá mọ ọkọ rẹ, wàá mọ ìyàwó rẹ arábìnrin kan ní ustaz ọkọ bíbí ìfẹ́ mọ́ mo ní kí ló dé ó ní gbogbo gbà tó máa ní mi gbọ́dọ̀ bẹ́lẹ̀ o mi gbọ́dọ̀ bẹ́lẹ̀ o mi gbọ́dọ̀ bẹ́lẹ̀ o tí má fi lè bẹ́lẹ̀ báyìí kó wàá rí ilé asú ẹ̀ ìyẹn tí ìjàmbá ti wáyé láàrin wọn gbọ́dọ̀ tọkọ máa ń gbìyànjú wọn wá ń sọ fún mi ní ṣẹ̀ṣẹ̀ fẹ́ra yìí ó ní ti pẹ́ ọmọ ló ti pọ̀ kalẹ̀ yìí tẹ́ ẹ ti bí fúnra yìí ó yẹ kó o ti mọ̀ pé slogan ti ti ẹ̀ nìyẹn kìí ṣe tí wọn náà wà káàkó pé usas bó ti ẹ lọ bí ìfẹ́ mọ́ àmọ́ ah, sọ̀bà ó yẹ kó ti mọ̀ tó bá ti gbé ilé e ìwọ náà ó pàdé rẹ̀ àtẹ́gbọ́n tó ń bá lè lè mọ̀ ẹ má jà túkà jẹmọ́ ọkùnrin ní ìrí bẹ́ẹ̀ tó yẹ pé ìbínú rẹ̀ kì í mọ láàlà ìbínú ni ìbínú rẹ̀ pé kò dé lẹ́wù kó kọ̀yàwó àmọ́ tó bá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ bí ẹni wípé kò ṣe mọ́ bẹ́ẹ̀ sì ni kò láníyàn kó wùsí mọ́ torí ẹ̀ ìyẹn máa ń gbọ́ ara ẹni yé ó mọ̀ kan rẹ̀ wàá mọ tó fẹ́ wàá mọ tí ò fẹ́ ó mọ ìyàwó rẹ̀ wàá mọ tó fẹ́ wàá mọ tí ò fẹ́ wàá mọ àsìkò eré wàá mọ àsìkò iṣẹ́ àsìkò ìbínú wàá mọ àmọ́ fúnra ẹni bẹ́ẹ̀ ni a mọ ìgbà ìlera ara a mọ ìgbà tára wa le a mọ fún ara ẹni àwọn kan wọ̀nyí a máa bá kí ọkọ̀ àti ìyàwó wọ́n ní àìgbọ́ra wọn yé torí ìlànà ìwà muhammad sallallahu alayhi wa sallam fi fún wa lọ́nà àbáyọ lórí ilé yìí anábì ní ẹ̀yàn ọkùnrin ẹ má máa fi gbogbo ọ̀nà kórìíra àwọn ìyàwó yìí ìkárìyà mẹ́nu fòkó rọ́dìyà mẹ́nu ha áfà tí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ kan ló bẹ lára rẹ̀ tó yọnu sí tó bẹ lára ìyàwó rẹ̀ nígbà tó bá ti wá ṣe tó kù díẹ̀ káàtó ìwọ náà máa ru tó ti ṣe tó pọ̀ dáadáa tí kankan máa ń bẹ lára ọkọ rẹ tó kọ̀ tó ṣe máa rántí pé ọkọ yìí náà mà ní lọ́pọ̀lọpọ̀ bá òun náà lọ́mọ ti ṣe tó dáa tó dùn ún ká máa rántí ìyẹn ìyẹn ni ò ní jẹ́ ká ṣinú bí ká sì sọ ìyẹn ni ò ní jẹ́ kí ọkọ nìyí kó kó sínú jà gbólóhùn tí ò yẹ kó wí fúyàwó rẹ̀ ìyẹn ní orí jẹ́ kíyàwó kó sílẹ̀kùn lé rẹ̀ lẹ̀ fún àwọn ẹni tí tó jẹ́ àwọn ará àtàkùn wá dá sí wọ́n ní gbókìrí ò bá lanu aláǹgbò lè wọ́bẹ̀ torí ẹ̀ tábọ̀ ara wa yé ó pọ̀ nínú àwọn nǹkan tí a máa mú ọ̀nà àbáyọ bá ètò ìgbéyàwó láàrin lọ́kọ̀láyà gẹ́gẹ́ bọ́lọ́run bá aláàsùn hánà fún wájà alẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe làkalẹ̀ fún wa jama mùsùlùmí torí ẹ̀ olólọ́ọ̀bá allah subhanahu wa ta'ala ti là kalẹ̀ ẹ̀tọ́ ọkọ ìbẹ̀ tíyàwó gbọ́dọ̀ mọ́ fún ọkọ tí ò bá fún ọkọ yóò jẹ obìnrin ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ ìyàwó tọ́lọ̀ ńlá bọ ọkọ lọ́rùn tóun náà gbọ́dọ̀ mọ́ fún ìyàwó nínú tíyàwó tí ó gbà lọ́dọ̀ ọkọ òun náà ni ètò ìnáwó ilé ìyàwó pé ọkọ ló gbọ́dọ̀ provide rẹ̀ lára tí wọ́n bí wa lánàá nù nínú ẹ̀ òun náà ni tí ó jẹ etí ó mu nínú ẹ̀ òun náà ni ètò àwọn àlámọ̀rí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọn dandan lórí ọkọ tí ó gbọ́dọ̀ mọ́ fún yàwó jẹ̀mọ́ lára tí máa bí wàhálà nìyẹn bẹ́ẹ̀ náà ni ìyàwó òun náà ní ẹ̀tọ́ tí ó fún ọkọ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni wà á kìrò húnnà bil maruf ọlọ́wọ́n ilé àwọn ìyàwó rí ẹgbà wọn lù dáadáa pẹ̀lú tọ́lọ̀ ní kẹ́ẹ̀ṣẹ̀ fún wọn nínú ilé ibùgbé aṣọ tí ó wọ̀ oúnjẹ tí ó jẹ iye tí ó mu ọrùn àwọn baálé ilé ọmọ ìlú wà ìyàwó ọlọ́ni àrìjá ọgbà múná alẹ́nìsà ọlọ́ni ìyàwó ẹ gbọ́dọ̀ tupá jùṣẹ̀ sílẹ̀ fáwọn baálé ilé yìí àwọn lálásìmò ọkọ ni kọ̀ǹtólà lé ọkọ ni pírẹsidẹ́ǹtì òun ni gọ́vnà ọkọ ni baálé ilé kódà kíyàwó kó ju ọkọ lọ lọ́jọ́ orí kódà kíyàwó kó lówó ju ọkọ lọ ọkọ rẹ baálé ilé níjọ́ tí ìyàwó bá ti fẹ́ pààrọ̀ rẹ̀ àkọ́kọ́ fẹ́ pààrọ̀ ẹ̀tọ́ rẹ̀ sí ti ìyàwó jàmá àìgbọ́ra ilé yóò máa ṣẹlẹ̀ o a sì máa sọ fún yín ẹ̀ẹ́dí gbọ́ ẹ̀kàn kan gírí borí ní gbogbogbà a ti mọ sọ fún yẹn nígbọ́ ìyàwó nìyẹn gbọ́ kọ́ sọ̀rọ̀ ẹ rí pé ìyàwó fẹ́ sọ̀rọ̀ ìdá láti ẹlé nìyẹn jẹ̀mọ́ kò sí ọkùnrin náà tí wọ́n bá sọ gbólóhùn yìí tí ò ní da padà fárábìnrin náà ìwà sórí ẹ̀ fi sá ṣé o pa oúnjẹ sàárì mọ́ tìṣe lónìí kí ló kọ lù ẹ ìbẹ́ ọkọ ẹ̀ ló bá sọ̀rọ̀ báyẹn kódà bóyá pé ọkọ gan ló jàre tàbí olójẹ̀bi ìyàwó ò gbọdọ̀ dúró nídòó wípé òun ò mọ̀ pa ọkọ láṣẹ àṣẹ kò sí lọ́wọ́ ìyàwó sọ́kọ ọwọ́ ọkọ ló wà síyàwó bọ́lọ̀ ṣe tó nìyẹn o ìyẹn ló sì bá láàkáyè mu o lọ́kọ́ fi ní làákáyè ju ìyàwó lọ ọkọ fi lóye lọ ju ìyàwó lọ torí ẹ nígbà tí ọkọ ò bá ti dúró nídùúró baálé ilé ó ti ta baálé ilé rẹ fún ìyàwó ìyàwó ti dúró lè baálé ilé jàmá bá mi sọ mi ò tó yóò mọ ṣẹlẹ̀ láàrin wọn o dẹ́sí pé kóníkàlù kó máa láàrin àwọn obìnrin ọlọ́run ní ká gbọ́rọ̀ sáwọn ọkọ ọmọ lẹ́nu ọlọ́run ròyìn àwọn obìnrin tí wọ́n jẹ́ lórí ire ìyàwó ilé ọlọ́run fi nǹkan méjì ròyìn wọn náà kùrọ̀ hánì ọlọ́run ní fasọ́ọ̀lì hàtù kọ́ọ̀nì ìdátú hápì bọ́ọ̀tù lèlè fẹ́ẹ́bì máa hápì tọ̀gbọ̀ ọlọ́run ní ẹ̀rí àwọn obìnrin ire àwọn ìyá dáadáa àwọn ìyàwó alálùbáríkà kọ̀nìtàtún àwọn la máa ń pè ní kọ̀nìtàtún Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ní ìtumọ̀ kọ̀nìtàtún òun náà ni muti'atun li azwajihin wọ́n máa tẹ̀lé àṣẹ àwọn ọkọ wọn nílé Ibn Kathir rahimahullahu ta'ala nínú tafsiri rẹ̀ kọ̀nìtàtún bàtó ṣàlàyé ar-rijalu qawwamuna 'ala ó ní ìtumọ̀ rẹ̀ òun náà ni pé wá kẹ̀dí ìrùhà ọkọ̀ ní baálé ilé wà rọ̀hí ìrùhà òun ni adarí ilé wà múdà bírùhà òun ni alátúntò ìyàwó wà mú kọ yímùhà òun ni ó mọ gbé obìnrin dúró yóò mọ kọ̀rẹ́kì ẹ̀ ìdá ìwẹ́jẹ̀ tóbìnrin bá fẹ́ kọjá làtúbẹ̀rẹ̀ ṣàṣètò ó fẹ́ ta lòfin ọlọ́run ojúṣe ọkọ nìyẹn torí ẹ̀ nínú àwọn nǹkan tí máa ń fà ọ̀hún náà nìyẹn ó dá sí pé ibà lé ilé ó mọ ìwọ ìyàwó rẹ̀ tí ó sì fúyàwó ẹ̀ kí ìyàlé ilé òun náà mọ ìwọ baálé ilé òun náà sì fún baálé ilé ní ìwọ rẹ̀ òfin ọlọ́wọ́n baálé ilé ìjẹ̀mọ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ gbọ́yé tá a gbọ́dọ̀ mójútó àyè máa fi òfin ọlọ́run káfíráàrí láàrin ara ẹni àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀. Ìwọ ìyàwó ilé tọkọ rẹ bá ti nínú ìjókòó ó jókòó náà tọrọ ẹ bọ́kọ rẹ bá ní kó padà ó padà náà ni má lọ òun náà ni má lọ ọkọ rẹ òun náà ni má lọ tọlọ́hùn. Ẹ bàtà ní kí má lọ ṣé ọlọ́run ló ní kí má lọ ni ọlọ́run ò ní o má lọ nígbà ọkọ rẹ tí ọkọ rẹ ti ní kó má lọ ẹ ìtọ́kọ rẹ sọ lọ́lọ́run náà sọ torí bí ọlọ́run bá ti dákẹ́ lánàá bí ìbá dákẹ́ ohun ọkọ̀ wa bá wí òun lò fi gé òun ló gbọ́dọ̀ múlẹ̀ jama mùsùlùmí nínú ẹ̀ òun náà nìyẹn nínú àwọn ojúṣe tá a máa ń ṣe láàrin wa nìyẹn tí ò ní fà á kí ìbọn ní tóbi ogun láàrin lọ́kọláya kó ṣe láàrin wa tọkọ rẹ bá ti pàṣẹ fún láṣẹ ìwọ ọkọ náà nìyí ẹ̀tọ́ ìyàwó mọ́ dùn ún níjọ́ tó ti fẹ́ sílé ò ráṣọ fún un níjọ́ tó ti fẹ́ sílé ẹjọ́ ń pín ìnáwó ilé ni tí wọ́n bá ń sanwó oúnjẹ òun máa sanwó pure water irú ọkùnrin tó bá ti rí bá ní ìwọ̀nba ẹ̀tọ́ yóò máa retí lọ́dọ̀ ìyàwó ẹ̀ pé bọ́lá àwọn òtó bẹ́ẹ̀ ọ̀tọ́jà rìjẹ́ lọ́kọ̀ pàmòdà alẹ́gbẹ̀sà ìmọ̀ fàgbọ́lọ́ lọ́hùn báàdì báàdì kùmàdà báàdì wọ́n ti máa ń fa omi ní àbúwárì yìí torí pé òun náwó fún ìyàwó rẹ̀ òun ni ìyàwó ẹ̀ fi gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí ẹlẹ́nu tó bá wá náwó fún ìyàwó má rèsí pé ìyàwó ní ìlú gbọ́rọ̀ sí ẹlẹ́nu ọkọ tí ò gbé ẹ̀tọ́ ìyàwó kìí ṣe ọkọ tí ìyàwó máa gbọ́rọ̀ sí lẹ́nu kò wá lé fún kò báṣọ fún kò wúnjẹ fún kò wá tí ó mú fún ó wá ń pa á láṣẹ ìjọkọ tí ìyàwó máa gbọ́rọ̀ sí lẹ́nu torí ẹ̀ àwọn ọkọ ká tẹ̀lé òfin ọlọ́run ká pé òfin ọlọ́run lára ní láàrin wa bẹ́ẹ̀ làwọn àyàwó náà ọlọ́run ti la ẹ̀tọ́ oníkálùkù ó ti lábo ara wa lẹ́yìn ìyẹn la gbọ́dọ̀ mójútó nínú àwọn tí wọ́n ń ṣe okùnfà ìfanfà láàrin ara ẹni òun náà ni kí ọkọ kó má máa náwó fún ìyàwó ṣùgbọ́n eléyìí lára burú ńlá ni ó náwó fún ìyàwó rẹ̀ ó wá ní kí ìyàwó ẹ̀ kó lọ́mọ tọrọ kó mọ̀ tọrọ owó lọ́dọ̀ bàbá rẹ̀ lọ́dọ̀ ìyá òní ó máa ṣiṣẹ́ ó sì jókòó lé ó wá nídìí owó bí ìwé náà rẹ orí kò sí ó sì lówó lọ́wọ́ agbára wà ó fẹ́ sàn ní. ibẹ̀ nínú àwọn ọba ilé ẹlẹ́mìí ìjàmbá wọ́n máa gbowó oṣù wọ́n ní àwọn òfin gbowó náà yìí wọ́n máa wá gbowó náà nìyí wọ́n lọ sí bedroom ilé ìtọ̀ ilé ìgbẹ́ ni wọ́n sì lọ máa ka owó wọ́n wàá pín sọ́nà mẹ́wàá ṣokoto rẹ̀ mẹ́wàá ni àpò ṣokoto rẹ̀ àwọn ni àbórí olórí ibú ọ̀gá wa ó dáwọ́ oṣù wa sí mẹ́wàá ìdá mẹ́wàá ọ̀dá kan ló fún wa bẹ́ẹ̀ ó sì parọ́ ìyàwó wọn ni ẹgbà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti fún yín kọ́ jẹ̀mọ́ gbogbo eléyìí jẹ̀mọ́ ní máa ń bí wàhálà torí pé bá a bá fi ogún ọdún bá a bá fi parọ́ níjọ́ kan náà ni òdodo yóò hàn tó bá sì fi lè hàn wàá ló rẹ̀ lẹ̀ látijọ́ yẹn jẹ́ gbowó ẹ̀ náwó wa ẹ̀ fún wa lóúnjẹ ẹ̀ fáwọn ọmọ lóúnjẹ ah ókè ẹtí lọlé ìsìná ẹtí lọlé ẹṣẹ́wó kódà ọ̀nà míì tó dágan owó sí mẹ́ lọ́rùn pé níbo la wá ń kówó sí lára àwọn afẹ́tí máa ń bẹ àwọn nǹkan yẹn gbẹ tó dìde eléyìí ọ̀nà yẹn ni fún wa ká náwó lórí àwọn ìlú wa anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó dìnnárùn àǹfàkítàhù fi sabilillah ó ní òrí owó tó bá ná wọn náírà tó ná sójú ọ̀nà ọlọ́run wàdìnárù náà fàkítà hùn fi rọ́kọ̀bá wọ́n nẹ̀rà tó bá ná tó fi tú òkú kúrò lọ́rùn ẹ̀rú wàdìnárù tasadakta bí i alabisin wọ́n nẹ̀rà tó fi tọrẹ fáwọn aláìní wàdìnárù náà fàkítà hùn bẹ́ẹ̀ náà ni wọ́n nẹ̀rà tó ná sórí àwọn aráalé rẹ̀ wọ́n nìkan náà ni ó náwó fáwọn aláìní ó náwó sí mọ́ṣíláṣí òun tọrẹ fáwọn èèyàn nígboro wọ́n mẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà ló tún náwó fún ìyàwó rẹ̀ alábìnrin àdọ́mọ̀ àjẹrọ́ èyí tẹ̀sán rẹ̀ tí ó tóbi nínú àwọn ọ̀nà ìgbànáwó yìí alẹ́dí àǹfààfitọ̀ alẹ́ àhàlẹ̀ òun lè tó ná lórí ìyàwó rẹ̀ kí wá dé táàmù wá gánwó káàdé lè mú fáwọn ìyàwó wa ànáwó àwọn ẹ̀sìn máa bá a parí ìjà ẹ̀ẹ́ àbá ẹ̀yìn ẹ máa náwó fún ìyàwó yìí tí ẹ káṣì máa sọ lé ìfún ọ tíyàwó ti bínú nǹkan ti bàjẹ́ àìmọye irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a ti báwọn èèyàn dá sí lórí ọ̀rọ̀ kí ni ọkọ ní kò sì ná kò ná fún ìyàwó ẹ̀ ọlọ́lẹ̀ ìlú pé kò lò sáàtì ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ wọ́n mọ̀ kúndìrọ̀ alẹ́ yìí rí fún fàlì yóò fi kún mi máa dáàbò lọ ọlọ́run lẹ́yìn dáà fún ní pípọ̀ bá a ṣe fún yín lọ́pọ̀ yẹn ẹ ẹ lè rí ọ̀pọ̀ náà bíntín bíntín bíntín ẹ náà fún ìyàwó yín torí ẹ ìyàwó olówó bọ́kọ bá jẹ́ olówó ìyàwó náà jọ olówó ni bọ́kọ bá jẹ́ ọba ìyàwó náà jọba ni bọ́kọ bá jẹ́ tálákà náà jẹ̀ mọ́nù tálákà ó mọ ọ̀hún lára ìyàwó náà ni torí ẹ̀ ló já sí pé kò ní dáa ká ní kọ́lọ̀ ń bò wá lówó wá lọ́rọ̀ ká má nà án fáwọn ìyàwó wa eléyìí nínú tí máa ń bí wàhálà láàrin lọ́kọláya ni ẹlẹ́ẹ̀kẹta nínú tí máa ń bí wàhálà láàrin lọ́kọláya òun náà ni ká má ní ìfọkàntán ara wa ìyẹn máa ń fọkàntán ìyàwó bẹ́ẹ̀ la máa ń fọkàntán ọkọ àwọn kan máa ń sọ̀rọ̀ kan a ní a èmi o mi lè trust anybody nínú ọmọnìyàn ó dẹ̀ ìyàwó mi mi lè trust yẹ oníkórè mi gbé o lè trust yẹ o sì ń kú yìí sì ń bímọ fún ọ ẹni tó lè trust ló ń bímọ fún ọ ó mọ túmọ̀ rẹ ni tó sọ ni wípé wọ́n bá sọ pé ìyàwó rẹ oníjàmbá ni oníjàmbá náà ni wọ́n bá sọ pé ìyàwó rẹ ó ń ṣàgbèrè níta ó ń ṣe náà ni tó bá sọ pé ah, obìnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn olóńgbàbẹ̀ wú olóńgbà bẹ́ẹ̀ o ah, tálọ́wọ́ wá jẹ́ ìyàwó mi náà ni ó jẹ́ ìyàwó mi náà ni ìyàwó mi náà ni tó ń sọ nù àìnílà àkáyè ni máa mọ́kọ sọ pé òun trust ìyàwó àìnílà àkáyè àìlẹ́sìn ọlọ́run ní máa ń mú kí àwọn sọ pé òun trust ọkọ òun lára tá a fi fẹ́ ra wa òun náà ni trust ìfọkàntán láàrin ìjàmbá níjọba ti yọ ilé ìkúrò láàrin ara wa ọkọ ò trọ́ọ̀sì ìyàwó ọkọ ò gbẹ́kẹ̀lé ìyàwó ò fọkàn tán ìyàwó ìyàwó náà ò fọkàn tán ọkọ jẹ̀mọ́ ìgbéyàwó yẹn lè kù sí yóò padà forí sánpọ́n torí ìdí eléyìí a máa ń fọkàn tán ara wa ni etí ìyàwó rẹ ò báyìí tí ì ṣe lẹ́sẹ̀ tá máa ń sọ fún ẹ níta mọ́ gbà á mọ́ gbà á wọ́n lè parọ́ fún ọ bẹ́ẹ̀ ni torí pé ìgbìyànjú tí ṣètọ́ ni máa ń gbà ní gbogbo òun náà ni báwo ni ọkọ àti ìyàwó báwo ni wọ́n ṣe wọ́n ṣe ní gbọ́ra wọn yé báwo la rí wọ́n ṣe dàrú arábí sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rí ṣètọ́ ó ní àga ọlá rẹ̀ láàrin òkun omi a wá fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ síta tán lọ dayé rú tọ́mọ wa ń dé iná ń jíjẹ́ fún lójoojúmọ́ eléyìí ó dé á ní à mo sì lọ́nà kó pa á eléyìí ó dé á ní mo sì lọ́nà ó jówó lówó eléyìí ó dé oníkálùkù ó mọ̀ sọ gbogbo tó oníkálùkù wọn bá dá lọ́nà tán dálẹ̀ ní wàhálà láwùjọ ọmọ ènìyàn ṣètọ́ ní òní tí inú òní tí jù dáadáa àmọ́ tí kan bá ní ọ̀gá mi mo wà ní ọkọ̀ àtìyàwó àárín wọn dùn ó dánmọ́rán ó ń parí wọn jẹ́ mo jàrí wọn mo, tú wọn ká a ní ah! ìbọnù ti dà torí pé táàrin lọ́kọláya bá ti dàrú jàmá àpẹẹrẹ nípa àwùjọ ń dàrú ìyẹn torí pé àwùjọ tá à ń pè ní society lọ́kọláya ló pinlẹ̀ bí àárín ọkọláya bá ti rí bẹ́ẹ̀ làwùjọ ó ṣe rí láàárín ọkọláya bá dùn tó ní fọkànbalẹ̀ àwùjọ ní fọkànbalẹ̀ tí ò bá ti ní fọkànbalẹ̀ àwùjọ náà ò ní ní fọkànbalẹ̀ tó torí ìdílé yìí a máa fọkàn tán ọkọ ẹni a máa fọkàn tán ìyàwó ẹni àì máa robi síyàwó wa àì máa robi sọkọ wa ìwà ìbàjẹ́ tó ń bẹ lára ọkọ mi òun ló máa ń rò tó ń bẹ lára ìyàwó ẹ̀ ó sì náni tó bá ti dáre báyìí yóò máa ṣàgbèrè káàkiri tí a àbá mo ti ń dúró dè yìí mo fẹ́ sáré lọ kí dáàdì wa ẹ bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ kí ló dé àbá yóò mo ti ní gbẹ́dẹ́lé àjọ máa lọ ni àjọ máa lọ ni àjọ máa lọ ni kí ló ń rò ní ti bẹ lára ẹ ló ń rò ádámù ti kọ́ òun náà ni kò ní gbẹ́kẹ̀lé ìyàwó rẹ̀ kò ní fún rẹ̀ ẹni ìyí bẹ́ẹ̀ náà ni ìyàwó náà a máa bẹ òbí níbẹ̀ irú wà páàlì bá ní ìdí bẹ lára ìyàwó nígbà tí ò dáa ó máa ń ìyàwó náà máa ń lò ó by assumption wípé ìgbà tí ò dáa igbó ń bẹ lára ọkùnrin kò yẹ kó nílẹ̀ jẹ̀má mùsùlùmí a gbọ́dọ̀ fọkàn kára wa má bá wọn lo ìròyìn burúkú ni wọn ọkọ rẹ má gbẹkẹlé ọkọ rẹ má fọkàn tán ìsọkúsọ ọ̀rọ̀ ni o ìsọkúsọ ẹni tó ẹjẹ ń gbé ẹẹjọ ń jẹ ẹẹjọ ń sùn àmọ́ pé tó ń pè ní akílù ìtakókò yìgì a ti di kankan náà nù ó ti tẹ̀jẹ́ wa ó ti di mọ̀lẹ́bí wa ọ̀nà tí a máa fi di mọ̀lẹ́bí sí ẹni kìí ṣe bíbí nìkan kìí ṣe ẹ̀jẹ̀ lára ẹ̀ òun náà ni fífẹ́ ẹni tó bá ti fẹ́ ó ti di mọ̀lẹ́bí rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ ti di mọ̀lẹ́bí rẹ̀ wọ́n náà ti di mọ̀lẹ́bí rẹ̀ bàbá rẹ̀ ìyá àti tiẹ̀ náà ti di mọ̀lẹ́bí tiẹ̀ náà òfin ẹ̀sìn nìyẹn ìtànpè ní síhìn sọ́ọ̀d àwòrán nìyẹn látara ìbàdí àtara fífẹ́ àti di ẹ̀jẹ̀ kan náà kó dà sí ní fọkàntán torí ẹ̀ a máa ń fọkàntán baálé ilé wa àti ìyálé ilé wa nínú ẹ̀ òun náà ni àlùmọ̀kọ́rọ̀ náà ká máa fi ọkọ̀ wé ọkọ̀ ká máa fi ìyàwó wé ìyàwó eléyà máa fà tí wà lára máa bẹ́ẹ̀lẹ̀ o jẹ̀mọ́ àwọn máa ń fàánà yín láti jọ yìí gbogbo àwọn ọ̀rẹ́ yín náà ń gbó mọ́tò ẹ̀ kó ní kankan gùn àkùnmọ̀ bí tẹ́ ń gbówó sí obìnrin tó ń sọ ilé ìṣọ̀kan bẹ̀rù àwọn ọ̀rọ̀ kò bá kò pé àwọn ọ̀rọ̀ tí é pé tó bá dé bí ẹ̀dọ̀ fóró fẹ́ lè máa já yóò mọ̀ sọ sí ọkọ̀ torí pé kí ló fà á ó fi àwọn ọkọ ọ̀rẹ́ rẹ̀ ó fi ń rí ọkọ títí rẹ̀ pàápàá jùlọ láyé social media tá a wà yìí tẹ́lẹ̀ bá wo fi tó bá wo facebook àbówó telegram àbí instagram yóò mọ̀ wá fi tó rí bẹ́ẹ̀ yóò mọ̀ fi jọ tọ́kú ẹ̀ àwọn ìlú mìíràn tara wọn a ní ẹ̀kan ní ẹ̀kan ní ẹ̀kan ní ẹ̀kan irọ́ ni ó lórí social media wọ́n lè jọ lọ́ọ́ gíní bí ẹ̀kọ́ lọ bí wọ́n lè lọ bí oúnjẹ kan lọ gbogbo ẹ̀ tataláísà wọ́n fọ́rọ́pọ̀ ọlọ́rùn kí wọ́n wá rí bẹ́ẹ̀ wọ́n ah! ọkọ̀ tèmi náà sì rí báyìí láì máa ń pé àwọn tó rí ẹ̀ nìyí fake life ni wọ́n ń lò ó máa gbọ́n ní abálágbéjá ní olóńgbò yà lọ bíìsì ta bíìsì ewu ìgbéyàwó ọdún mélòó abálágbéjá èyí tí ẹ máa ń jáde ẹ̀gínra kan wálé ṣé ẹ̀gín ya surprise ni ẹ̀yà gbòǹgbò ni ẹ̀yà tantalizer ní kẹ́ẹ̀tì ẹ̀rá sí kí o balẹ̀ fáwọn náà. torí pé n tó ti rí olóògùn wé tọkọ rẹ ti ẹ̀kọ́ síláàmù rẹ̀ jàmá. bẹ́ẹ̀ náà ni ìwọ kan náà ó ti wòwò kú wò ó ti rí ìrìkú rí ó wà fẹ́ kíyàwó rẹ kó dàbí àwọn tó rí ẹ̀ lórí rẹ̀ bí ẹnìkan tó fẹ́yàwó tíyàwó rẹ̀ gbé ìbò kò sì mọ́ pé ìyàwó ìlú ẹ̀gbọ́n ìbò wọ́n ti bímọ bí ọmọ ọdún márùn-ún fúnra ọmọ ti lọ bí márùn-ún ó wá wo fíìmù ó wá rí ìyàwó ẹ̀ nìkan nínú fíìmù tó mọ́ sí ìbò ó wá ń bí ìyàwó ẹ̀ lé pé ah kí ló ń ṣèwọ ṣé ìwọ òkú ìbò rárá ti ìyàwó ní ṣé nǹkan ṣe yí àbí nǹkan ṣe yí àjọ gbọ́ ni ẹ̀yin náà gbé ìbò ó ní ara ah, ṣé mi náà gbé ìbò ni ẹ̀yin náà gbé ìbò ó ní àpá ah, fíìmù kan tí mo wò ní torí ẹ̀ gbọ́dọ̀ àwọn ọmọ ẹ̀rí àdí ìdí ẹ̀ má fi ọkọ wé ọkọ má fi aya wé aya lóòótọ́ tọkọ wa bá ń ṣe tó kù díẹ̀ káàtó nínú ẹ̀tọ́ wa tí wọ́n fún wa kò sáburú ń bẹ̀ a lè pe làákàyè rẹ̀ wálé látara dáadáa táwọn ọ̀rẹ́ rẹ̀ náà ń ṣe pẹ̀lú àwọn ìyàwó títí wọn bàbá alágbájá ẹ̀yin náà ẹ̀ wò náà àwọn ọ̀rẹ́ yín wọ́n gbalé fúyàwó wọn nígbà ẹ̀ ti fẹ́ mi ọmọ kílé kejì ìkẹta là ń tọ́ lọ́wọ́ yìí ọ̀dọ̀ bàbá mi náà ni mò ń gbé ẹ gbàlé ẹ gbàlé ẹ gbàlé ẹ gbàlé yìí eléyìí ò pọn ilé ẹ̀tọ́ mi ni ẹ wọ rẹ yín ẹ wọ bàbá kasali ẹ wọ bàbá àjàdí ẹ wọ bàbá rẹ mú yàrá pé orí rẹ lè fẹ́ wálé díẹ̀ kò sábúrú níbi eléyìí àti fi wọn wéra wọn báyẹn nítorí pé ọkọ wa ó ń dùn wọ́n lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni ọkọ náà lè ṣe bẹ́ẹ̀ fún yàwó tí yàwó bá ń dùn yẹn á dẹ̀ mọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ òbí gbọ́rọ̀ kí ló dé tó bá ṣe tí ò dáa tá a bá ń pè é sákèsì wàá dá síbi inú kí ló ṣe náà tí àwọn ọ̀rẹ́ ẹ̀ náà wá kí ẹ̀ náà wá lé ẹ̀ nìyí tí bá náà ṣe rí nìyẹn ọmọlúwàbí ni wọ́n là ń gbẹ́ lẹ́nu ọkọ wọn náà àná ń gbọ́dọ̀ sọ́kọ wọn lẹ́nu kí ló ṣe é farabalẹ̀ kò sáàbùrú mẹ́ ṣùgbọ́n ká wò pé ìyàwó ti fún ọkọ lẹ́tọ̀ọ́ ọkọ náà fún ìyàwó náà lẹ́tọ̀ọ́ a máa wò pé àwọn kankan ń bẹ tọkọ tí ì fún wa tíyàwó ti fún wa nínú táwọn ní lórí social media eléyìí máa ń da léwu ní máa da ìgbéyàwó ní máa dàrú jama nínú ẹ nìyẹn nínú ẹ òun náà ni ìgbàláàyè àwọn mọ̀lẹ́bí nínú àwọn tí máa ń bí ìfàǹfà láàrin lọ́kọ láya òun ìyẹn ìgbàláàyè àwọn ará àta tá a bá sọ ará àta ó kó sínú mọ̀lẹ́bí ìkíní kejì bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rẹ́ ìkíní kejì èyí tó bá ṣẹlẹ̀ láàrin lọ́kọ láya a máa ń fi ìmọ̀ nílé náà ni kúrò àmẹ́gbà muhammad sallallahu alayhi wa sallama oníwàlẹ̀ àtàjò ìlàfẹ̀lbẹ̀tì tíyàwó ẹ bá ṣe tó kù díẹ̀ káàtó fún ọ tó o bá fẹ́ bá a wí ìbáwí ni ilé ni ó jẹ́ kó mọ̀ inú yàrá ni ó ti bá a wí tẹ́nì kò sí nímọ̀ tó bá fẹ́ pèsè àkíyèsí ìpèsè àkíyèsí yẹn kò jẹnu ilé ni o tó o bá ń bínú sí ìbínú sí kò jẹnu ilé bẹ́ẹ̀ kì í ṣe pé ìyàwó rẹ nìyí ó pàdé ẹ níta àsàlámà lẹ́kùn abú ọkọ̀ mi sàlámà lékún ẹ káàbọ̀ wọ́n fi inú lọ tẹ̀rẹ̀ pé àwọn tí wọ́n gbọ́ ó sálámà wọ́n á pè ọ́ ìyàwó yín kí ń yẹ ẹ̀gbọ́n ni ò fi inú lọ àwọn ó ti mọ̀ yí pé ọkọ àti ìyàwó wọn níjà ìgbà ń pè ní gbókiri ìgbà lanu aláàgbó òde gbọmọ àwọn tó bá wà níbẹ̀ yín wọn á bọ pé bàbá alágbájá kí ló dé ìyàwó rẹ kí o dá lóhùn wàá fẹ́ sọ̀rọ̀ ìyá alágbádá kí ló ní tẹ́ ẹ̀kọ́ kan yìí fi wọ̀n dáhùn á fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n pàtó báyẹn pé tọ̀ náà tó ṣe tó kù díẹ̀ káàtó ó wá pàjẹ́ ìta sàlámà lẹ́kọ́ alẹ́kọ́ ah, sàlámà ìyàwó mi máa ìdálé wàá tíraka sí bóyá ni ṣókò rẹ̀ ọ́ pẹ̀lẹ́ kó bọ̀ tó sáré níbi gan ẹ kìra yẹ ẹ túraká tó bá délé láàrin wa ti àwọ̀ ẹ̀ ó máa rí aláìsàn pé tó ṣe jù dànù èyí wá ṣe ìta débi pé ẹlòmí ò wá fòfẹ yóò wá gbéra yóò lọ ọdọ bàbá ìyàwó yóò lọ ọdọ eh, bàbá ọkọ ẹ eh? jẹmọ ní tẹ lè mánéjì láàrin ara yín eléyìí ó wà pa wàhálà bàbá ìyàwó máa gbè lẹ́yìn ìyàwó bàbá ọkọ yóò máa gbè lẹ́yìn lẹ́yìn ọkọ wàhálà dé awádìí kí ni a tún di ìjà mọ̀lẹ́bí irú ẹ̀ṣẹ̀lẹ̀ káàkiri torí ẹ̀ a máa mánéjì àwọn nǹkan wọ̀nyí láàrin ara wa ni gẹ́gẹ́ bí òfin ọlọ́run ṣe làwọn ìsàn làwọn àṣọ wa wẹ̀lẹ̀ táàjò lílà fẹ̀fẹ̀ alábìnrin tó bá fẹ́ yín àwọn rẹ̀ lódì tí ó kí ọ tó ní dáhùn tí ó gbóúnjẹ ẹlẹ̀ tó ní jẹ tí ó rẹ́rìn tó ní rẹ́ni sí tí ó sùn sórí ibùsùn tí wò ní sùn sórí ibùsùn pẹ̀lú rẹ̀ arábìnrin ò gbọ́dọ̀ dánwò àfi nínú ọ̀dẹ̀dẹ̀ rẹ nìkan nínú ilé rẹ̀ nìkan eléyìí ìjẹ̀mọ́ ó ṣe nídìí ẹ̀ torí pé kò síbi tí wọ́n ti káàdì alẹ́ bẹ́ẹ̀ kò síbi tí wọ́n ti káàdì alẹ́ àwọn tó orí yẹn náà àwọn àtìyàwó wọn náà ní ìṣù wọ́n dáàbò bó ni torí ẹ̀ lára ẹ̀kọ́ bákan náà nínú ẹ̀ òun náà ni pé tí àwọn nǹkan wọ̀nyí bá ń ṣẹlẹ̀ àìsígbọ́rẹ́ àìgbọ́rẹ́ rí bá ń ṣẹlẹ̀ láàrin ara ẹni jẹ̀mọ́ ká yanjú ẹ̀ pẹ̀lú ìlànà ìsìláàmù nígbà míì a máa ń pe ẹni tá a rí tí wọ́n jọ ní mímọ̀ tí ó bá fojú ẹ̀sìn wò ó tí wọ́n pọ̀ ọkọ tí wọ́n pè ìyàwó tí wọ́n bá wọn sọ àmọ́ wáyé bẹ́ẹ̀ nígbà míì a máa ń pe àwọn àgbàlagbà nínú ìdílé kọ̀ọ̀kan tí wọ́n bá wa wò ó àmọ́ wáyé bẹ́ẹ̀ kò sábà bẹ́ẹ̀ èyí tá a bá rí pé yóò mú ọ̀nà àbáyọ wá òun là á máa ń wá inú ẹ̀ lára ètò ìsìláàmù nìyẹn àbá mùsùlùmí wọ́n pe kiri kan ní nushuz nushuz òun ni kí ìkíní kọ̀ọ̀kan wọn tó mọ̀ fúnra wọn lẹ́tọ̀ọ́ inú bá fi lè mú kí ìyàwó kó mọ̀ fún ọkọ rẹ̀ ní ẹ̀tọ́ ọkọ ìgbọ́dọ̀ sọkọ lẹ́nu ìtẹ̀ láti ọkọ tí ó sì takotọ lọ́hùn obìnrin yẹn a máa ń pè ní kí ni náà ṣíṣù àwọn náà ṣíṣà ọlọ́run bá ní wọ̀nyí ni ìmọ̀ràn àtúnyì àfàtì ìgbàlì yẹn ní ṣíṣà bí ọkọ ṣe máa ń ṣe náà ṣíṣù bọ́kọ ṣe máa ń jẹ́ náà ṣíṣù ìyàwó náà máa jẹ́ náà bọ́kọ ṣe máa ń jẹ́ jẹ́ pé nígbà míì kì í pé ẹ̀tọ́ ìyàwó ìyàwó náà nígbà míì náà kì í pé ẹ̀tọ́ ọkọ tá a bá wá rí ìyàwó tí kò pé ẹ̀tọ́ ọkọ kí ọlọ́run sọ ọlọ́run nípa èso ogun náà ọlọ́run ní ẹ̀sìn wá sí fún wọn lára àǹfààní wá sí nù rí ẹ̀ èyí sinú àwẹ̀ nìkan là máa ń gbọ́ wá sí ẹ̀yin màmá wa lẹ́yìn ramadan ó tún di ramadan tó ń bọ̀ kò bá mú bá wọn ẹ̀yin ìyàwó ilé ìyẹn máa ń gbọ́ wá sí ni ọ̀sẹ̀ kan ò gbọ́dọ̀ lọ kó mọ́ gbọ́ wá sí kódà ọjọ́ kan ò gbọ́dọ̀ lọ kó má lékún nínú mímọ̀ bó o bá ṣe lékún nínú mímọ̀ òun ló máa rí àṣìṣe rẹ lọ́dọ̀ ọkọ rẹ wọn bó sì máa rí òun ló máa rí àìṣedédé rẹ tó òun ló máa mọ ojúṣe rẹ lórí ọkọ rẹ òun ló máa mọ tó lè ṣe fọ́kọ tí wà fi rí ìyọdún ọlọ́run látara tó bá ń gbọ́rọ̀ ọ̀nà bẹ́ẹ̀ náà ni ọkọ náà tí ìbá ṣe rọmọdán kò sí wàásí mọ́ wàásí ẹ̀ oúnjẹ rọmọdán tó ń bọ̀ tá a bá ṣe sọdún báyìí kò sí wàásí mọ́ jẹ̀mọ́ sí ọkọ náà kò ní báyàwó lò dáadáa ṣùgbọ́n tá a bá ń gbọ́ wà sí tá à ń lékún ní mọ́nì tá à ń lékún ní mímọ̀ ní ojoojúmọ́ a mọ̀ mọ tó kàn ní tó kù a mọ̀ mọ̀ á àṣírí mi ṣe rò bóyá mo ti ṣe tó fúnyàwó mi àti mi tiẹ̀ ti ṣe kankan rárá a mọ̀ mọ tá a lè ṣe fáwọn ìyàwó wa tábí fi rí ọdún ọlọ́run àtàrà wọn lára àǹfààní wà sí ìlú tó bí àwọn bá ń ṣe gbọ́n tí a pè á ṣe wà sí ọlọ́run nípa ètò ọlọ́run ni ẹ ṣe wà sí fáwọn ìyàwó yìí tó bá fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu tẹ́ ẹ bá ṣe wá àti wọn gbọ́ wà á yóò gbóná fẹlẹ́mọ́tọ́jì náà nígbà náà ẹ wá yàn wọ́n lódì ẹ yàn wọ́n lódì ẹ mọ́ sùn pẹ̀lú wọn ní gúúsù káwọn sórí bẹ́ẹ̀lì tẹ́yìn sùn lẹ́lẹ̀ àbí tẹ́ ẹ bá lọ sórí bẹ́ẹ̀lì náà ẹ̀yẹ ẹ̀kọ́ yìí sí wọn wọ́n lè mọ̀ pé ẹ̀ ń bínú sí wọn lọ́rọ̀ ọ̀nà táwọn máa gbà obìnrin sákèsí nù jẹ̀mọ́ ọlọ́run lẹ́yìn wá ọlọ́run ní nígbà náà ẹ bá wí ẹ na ìyàwó yín nínàwó ni nígbà tí ò ní lé àpá lára rẹ̀. ọ̀lẹ́ àkùrá ní ní kámẹ́yàn tí wọ́n fẹ́ wù ẹran tí wọ́n mọ̀ náà ni. tóbìnrin ò bá ti wù wá kí wọ́n náwó nínà. nínà tí ìsìláàmù sì sọ yìí òun ni bí kí à ń mú etí aṣọ kápáńkáṣì káfíńsà ṣùgbọ́n mọ́ gbọ́rọ̀ ṣùgbọ́n mọ́ gbọ́rọ̀ ẹ ẹ̀tọ́ obìnrin dáhùn bá gásìfù dáhùn bí náà sáà nánú àbáwọn náà mo bèèrè náà dáadáa àmọ́ má ṣe máa ń tàn wọ́n ẹ́ ó ti pẹ́ ní mo lọ́jọ́ rá ọkọ̀ àti ìyàwó tó máa bẹ̀rẹ̀ báyìí ìyàwó náà búrẹ́dì ọkọ̀ mẹkáníìkì ni wọ́n mọ̀ nara wọn láti nọmba wọn àdé nọmba láti lọ́jọ́ rá ni wọ́n jàdá wọn sí òwò ìkúkú pì gbàgbó ó ti tó bàbá lágbẹ́jẹ́ mọ̀nà mọ̀ olóògbé obìnrin yìí náà olóògbé obìnrin ni àṣìfẹ́ obìnrin ni náà olórí ọkùnrin ni bèrè ọkùnrin ni eléyè ìṣọkọ̀ islam ò gbélé yìí láyé ṣùgbọ́n tóbìnrin bá jóbìnrin tí ò gbọ́dọ̀ sọkọ lẹ́nu náà ẹ̀dá kù só pọ̀ jù kíyàn máa ń ká sífù ẹ́ eléyìí mọ̀ gbọ́ràn ni o mọ̀ gbọ́ràn ẹ́ mo ti sọ fún ẹni tí bá ti sọ mọ̀ gbọ́ kòránì ní tàbá tó bá bá a dé bẹ́ẹ̀ tá a bá fi bẹ́ẹ̀ ná kòránì ní kò sábúrú bẹ́ẹ̀ ìgbé obìnrin tó lẹ́kọ̀ọ́ ni o tó bá fi léyìí ṣe báyìí ṣe báyìí ìṣẹ́ ni ó padà fún ọ gbogbo eyín rẹ ní òfẹ́ yọ nínú àwọn eléyìí ọlọ́run jẹ́ àpàdé wọn amọ̀bi tí wọ́n wà amọ̀nà tí wọ́n ń gbé àárín ibẹ̀ láti pàdé wọn ní gbogbo àfẹ́ wọn torí ẹ̀ àwọn tí a fẹ́ tó tó lálùkù wá fẹ́ táwọn míì ti di màmọ́ àwọn míì wọ́n tọ́mọ lọ́wọ́ jẹ̀mọ́ kódà àwọn òbúkátà ká máa nà wọn tó mọ gbọ́rọ̀ wọn a máa gbọ́rọ̀ tààrà ní lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí ó wa ọ̀rọ̀ pọ̀ tá a sọ àbáfíkù àti bó ti lọ abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí a wí náà nìyí wọn náà kó sàlékún àgbọ́yé rẹ̀ fún wa ó lékún ìmáànì wa ilé wa ọ̀dẹ̀dẹ̀ wa kọ́nà mọ́jọ́ dàrú kọ́lọ̀ má jẹ́ kí èdè àìyedè tí ó ṣẹlẹ̀ oníkálùkù ó fi ṣe tiẹ̀ lọ́tọ̀ kọ́lọ̀ má jẹ́ wáyé láàrin wa ọ̀dà jẹ́ kó ṣoṣo ọlọ́run bá àlá subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí gbogbo bàbá wa tí wọ́n bẹ pẹ̀lú wa àrídùnú ọlọ́run bá pè yí kárí yín ká banújẹ́ ọlọ́run ní kò ṣe títí yín lọ́lọ́ ni kó jáde látara yín lọ́mọ lọ́kùnrin lóbìnrin àpadà sí ibú tàn wọ́n àwọn ọmọ yìí ò ní ṣe ti wọn lọ́tọ̀ lámùdẹ bá lọ́wọ́ àwọn tí wọ́n pe ilẹ̀ yín náà tẹ́ẹ̀bi lé ọmọ lọ́wọ́ òun làwọn yín náà fi lé ọmọ lọ́wọ́ yóò di ogun ogun ogun ogun ogun ìdílé láíláí tí òun ní fi lé wa pàtàn ọ̀dàlà àwọn ọlọ́mọdé àwọn akọ̀wé àtàyè làwọn ọ̀dọ́ abẹ́lẹ́ ọ̀hún kọ́nà gba àwẹ̀ wa o ìta tó ń bá lẹ́nìí kọ́nà gba wa gbà á ó gbà ní مستعبدون مفهوم أيضا وضعوا مشيرون مفهوم فلا لا حول ولا قوة إلا بالله وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته اللهم استعين ورحمة الله وبركاته nínú àwa tí ajé aládùúgbò nínú àwa tá a jọ tí wọ́n ń tẹ̀lé ọmọ